ìyáàfin oníṣòwò rí lónìí. <laughs> ọ̀rẹ́ mi. mo fẹ́ lè má da ṣọ́ọ̀bù rẹ mọ̀mọ́ wo bó ṣe kú fọ́fọ́. bẹ́ẹ̀ ni o àjẹ ń bugbájẹ. níbo má sọ bẹ́ẹ̀ mọ́ ah, ṣé kìí ṣe òwò kan náà lájọ ń ṣe ni. ọ̀rẹ́ mi wàá jẹ́ ń já ẹ sí i wàá ṣe ìgbésókè òwò rẹ̀ látìgbà tí mo ti yan ss help me grow my business látọwọ́ zenith bank láàyò lókòwò mi ti búrẹ́kẹ́ sí i. ṣé lóòótọ́ hmm. sme grow my business kì í ṣe àkáǹtì nìkan o lákọ̀ọ́kọ́ báǹkì mi yá mi lówó pẹ̀lú èlé tó kéré gidi gan kí n lè fi rajà. wọ́n tún wá ràn mí lọ́wọ́ láti fi òwò mi sórí google my business níbi tí mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún ọmọ nàìjíríà ti lè rí i. èyí kà màmá o ó yá jọ wá fún mi ní kóòdù yẹn èmi náà fẹ́ di ìyáàfin oníṣòwò. <laughs> ṣé àkáǹtì sme grow my business lónìí kó o sì jàǹfààní bíi ètò ẹ̀yáwó tó yá tó sì rọrùn pẹ̀lú èlé kékeré eré àtagbà ọ̀fẹ́ debit card àkànṣe ẹ̀kọ́ ọ̀fẹ́ lórí ayélujára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ sí èyíkéyìí zenith bank tàbí kó lọ sí www.zenithbank.com/sme ní báyìí láti bẹ̀rẹ̀ zenith bank fún àǹfààní ara rẹ. How to make a perfect bowl of love? A perfect blend of taste that brings every ingredient to life the unique aroma that rejuvenates your senses. Mm. The heartwarming deliciousness and the satisfaction that comes from every bite, which makes you say, hmm, I love my Indomie. Ah, Rubicon the movie. Rubicon agbedeméjì point of no return dangerous game rubicon sinima olókìkí látọwọ́ gbóǹtagì pèdèpèdè ní dr debayo faleke bayowo ayẹyẹ cinema. tuntun garden àti fresh fm Cinema, music house challenge ìbàdàn láti ṣàfihàn ẹ̀fún tọdún kérésì yìí boxing day sunday twenty six àti monday december twenty seven lọ́dún yìí lóbitibiti roma wá sí ọ̀lù méjèèjì lùbàdàn one thousand five hundred naira péré lówó ìwọlé yínká ayéfẹ́lẹ́ òkútúbà ìrìnnà sinima kankan mr macaroni akelewi saidi balogun ricardo agbo ọ̀pọ̀ wòlíì àgbà búkì àrùgbá ayọ̀ olúyẹmí tó fi máwọn gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ bíi mọ́gàjì kọ́lá olóòtú abọ́ládé salami mr sports ìlúmọ̀ká pìrìsẹ́ńtà samuel gbèsàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá yìí rubicon agbedeméjì ẹ máa rí tíkẹ́ẹ̀tì rà báyìí báyìí ní fresh fm musicals challenge tv africana ládùkún bíi the new garage ks motel tètè garden àti lọ́dọ̀ baba fresh ládùjúkọ salem chemist agodi gate ìbàdàn tètè lọ ra tíkẹ́ẹ̀tì tiẹ̀ báyìí kó tó dàkọlùkọ gbà nítorí wo sinimá titun rub níbì kan nílùú Ìbàdàn. àràbà ní bàbá ẹni àbàlábà ní bàbá fẹsẹfẹ ó ti di bàbá wọn fẹsẹfẹ. òjijì kí ìwọ́dùn kò mí ó gbóná. fẹsẹfẹ ti dára bàbá ayé ò ká o àjànà kó kọjá mo rí nǹkan fìrí erékọ gbígbé. fresh fm ti dára bàbá yóò ká o ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ adọ́gà o. aṣíwájú ni wàá kàn káàkiri ọlọ́run ló sọ wọ́n dẹ́kẹ́ yìí dẹ́gbẹ́ gbọ́n àtúbárìn máa tò sí sámi wa àwa ló ṣáájú táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa àṣẹ̀ṣẹ̀ yọ oorun ṣòorun ṣàní ìfẹsẹ̀ kárí ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára fresh fm àkùkọ dìrì ẹwà inú gbẹyẹlé ọba olúwa ni ọ̀dà wa dọ́gba. ẹ má forí wọrí ẹ má forí wọrí fresh fm ti dára pàápàá <laughs> fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù. ẹ ojú ọgbọ́n ajá balẹ̀ tó ti dòde o. lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o. lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà. láti nú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o. ẹ òye. lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. àrọ́gbá. ọpẹ́ ní fọlọ́n. àrọ́gbá. mr rubicon. àkó <laughs> àná. ẹ̀yin ni bàbá rubicon. àná ló kò ní. àbí ọlọ́run ló sì mọ̀ ní ló mà ná ló ọlọ́run ọba ló mà ná ló mọ̀ hmm. náà ló sì mọ̀ ọ̀la. bàbá ọlọ́run. ẹ̀ wọ́n ní àná jù wá mm, lọ àjù àná lọ àjù àná lọ òní lajọ jẹgbẹ ọlá kì í sẹgbẹ ẹnìkan kan torí pé àmọ́ hmm. nǹkan tí ń bẹ nù ọlá ọlọ́njọ́lá àwọ̀ dà yóò ní ìlọ. akínkàbọ̀ sí orí ajá àbálẹ̀ ìròyìn ní rabaji gan àti ní rẹ̀gẹ̀dẹ̀ fín ní bí aago tí màá lù tá a bá ti ń lè bó ṣe lù lásìkò tó yá náà ládé àwọn ò fi nǹkan kan falẹ̀ fún yín torí pé iṣẹ́ tiwa ọmọ kawala torí yín sì ni torí yín ni torí yín ni pàápàá ọlọ́run ti bá wa ṣẹ́gun gádà odòkun lójú ọ̀nà lójú ọ̀nà Bankole lọ́nà ojú ọ̀nà akálàwé ọlọ́nṣogo <laughs> àwọn tí tọ́ bá máa go tí mo kú òǹlé láàárọ̀ yìí. mo ń bọ́ ọdún pẹ́ ni o sì á fẹ́ yí. obìnrin mi sàn pé mi ẹjọ́ ń bolẹ̀ dé mo ní àníyàn sáṣẹ sùúrù ń bolẹ̀ mo ní àníyàn sáṣẹ sùúrù nígbà tó ní ẹjọ́ máa ìdáná ẹ sọ bí tẹ́ ẹ dé dúró náà mo ní mo sì wà ní ọ̀nà sọ́ka mo ti mọ̀ pé máa pẹ́ náà mo ní mi ọ̀pẹ mo ti wà studio ní ah. what <laughs> kí ló sì ṣe sábàbí èèyàn àwọn ọmọléèwé wọn ò sí níta àwọn tíṣà wọn wà nù ilé wọn wà nù ọlùdé mhm. àti pé ojú ọ̀nà tíjọba fẹ́ bá wa fẹ̀ lójú mhm. ah, èyí ò gan ti jẹ́ kí ọ̀nà ọ̀la. wọ́n ní wọ́n ti máa yín bóònù ẹlẹgbẹgbẹ wọ́n ti express yìí wọ́n ti bá yín fẹ́. wọ́n ti gẹ̀ẹ́lé wọ́n gẹ̀ẹ́lẹ́sẹ̀ lọ́tún wọ́n gẹ̀ẹ́lẹ́sẹ̀ lọ́sì. disconnection wa nù. àwọn àgbọ̀ pé wọ́n ní wọ́n àdúró sójú odò bíi odò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ń pè láàrin yọ pé ibẹ̀ ń wò de domu náà. ṣé wọn ò ní ìdásíwájú. mo ní sẹ́sọ́nà dídé dọ́nà àkànrán ni mo ní kò ní rẹ̀ yìí o gómìnà kò ní rẹ̀ o ẹ mọ dùn sójú ọ̀nà àríyọ ẹ fàágùn díẹ̀ bíi tiẹ̀ sàmúlòkọ kẹẹ̀dùn bẹ̀ ah, ah, ah. àbíjàre. ẹ kú oríire tí mọ̀kànmọ̀kàn lóríire kan ni yóò kan gbogbo wa náà àwọn àdúgbò tí wọn ò tiẹ̀ tí rí ọ̀rọ̀ bá wọ̀ <laughs> ọlọ́run yóò bá wọn ṣe. bọ́ bá dọdún tuntun wọ́n dẹ́yìn náà lóhùn lọ́dún tí ń bọ̀ bí ọjọ́ mẹ́jọ náà lọ́dún tuntun ọjọ́ mẹ́jọ ni. Mm-hmm. ọ̀dà o gẹ́gẹ́ bí èṣe wa àwọn nǹkan tí ń bẹ́ẹ̀ nù wérò ilẹ̀ fẹ́ gbọ́ tí ò ní ẹ ti mọ̀ wípé báwa náà bá ti dé báwọn yọ kàwálà ju ẹ̀yin gangan náà lọ àwọn ìwé mẹ́rin Nigerian Tribune Daily Sun The Punch àti Vanguard mhm. làmúwa. tọ́ àwọn àkòrí rẹpẹtẹ ni wọ́n kọ gbogbo wọn sí ìta gbangba àwọn ìwé ìròyìn wa ṣe rí àbá òfin tó ní í ṣe pẹ̀lú ìlànà ètò òdìbò tó yẹ àtọ̀ tí wọ́n ti gbé síwájú ààrẹ àríyànjiyàn àti awuyewuye ó ti jáde ó ti súyọ lórí ẹ̀ ṣẹ̀rí wọ́n láwọn sẹ́nítọ̀ bíi mẹ́ǹdín ní ọgọ́rin seventy six lásìkò yìí wọ́n ti ṣe tán láti bá Buhari wọ eyín o pẹ̀lú bí ààrẹ Muhammadu Buhari ṣe ní kò sówúrọ̀ kò sọ̀rọ̀ lórí electoral bill o àwọn sẹ́nítọ̀ bíi mẹ́ǹdín ní ọgọ́rin tá à ń sọ yìí sọ pé kí ni àwọn gbégilé àṣẹ apàṣẹ wà vẹ́tò ààrẹ Muhammadu Buhari àwọn override ẹ̀ ni ìròyìn yẹn pé àdíẹ̀ díẹ̀ o ìta gbangba Vanguard mo rí mbẹ̀ níta gbangba The Punch lórí àbá òfin tó ní ṣe pẹ̀lú ìlànà ètò ìdìbò wa náà wọ́n kọ́ gàdàgbà gàdàgbà lákòrí àwọn sẹ́nitọ̀ ń dúnkokò pé kí ààrẹ Buhari ọmọ bá wọn dáṣọrú ẹ̀ ṣòro àti pé àwọn gómìnà orílẹ̀-èdè wa Nàìjíríà ti lọ tò <laughs> àwọn gómìnà ti lọ tò sẹ́yìn ààrẹ Muhammadu Buhari pé ọ̀dọ̀ yín làwa ń ṣe lórí ọ̀rọ̀ yìí tí yín làwa ń ṣe lórí ọ̀rọ̀ yìí gbogbo àwọn ìwé ìròyìn tó jáde fún tòní lọ́jàbọ̀ ń ta àkàwọn. bẹ́ẹ̀ ni lórí ti electoral bill òfin àti ìlànà ètò ìdìbò tuntun léyìí tí ẹnu ń kùn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn sẹ́nẹ́tọ̀ wọ́n ti ń bu ọwọ́ lu ìwé kan signature wọn ni ni wọ́n ń gbàjọ báyìí láti fi hàn Buhari wípé asòfin ni wá aláṣẹ lẹ́yìn n tá a bá ti wí tá a bá ti dé báyìí tó dó bá ti dé kò gbọdọ̀ rí ìta mọ́ ọ́ hmm. wọ́n ní àwọn bíi mẹ́tàléláàádọ́rin ni wọ́n ti gba signature wọn jọ báyìí Ṣèkíbò ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà Fálànà sọ̀rọ̀ ó ní ẹ mọ̀ wọ̀ máa dá mọ́ ọ́ Buhari ti ń ta ko direct primary gbangba lasata, ó sì jàǹfààní rẹ̀ o hmm. náà ni wọ́n lò fún tí wọ́n fi yẹn wọlé o ẹ rojú ayé bàmí bákan náà àwọn gómìnà gómìnà nílẹ̀ káàró òjèrè wọ́n ti sọ ọ́ wípé àwọn àmọ̀tẹ́kùn kí wọ́n kọ́ wọ̀rìn wọ́n mọ pàráàrò àwọn ẹnubodè wa nílẹ̀ káàró òjèrè láwọn ìpínlẹ̀ tó so wá pọ̀ wọ́n ní àwọn bíi ọ̀ọ́dúnrún àti bíi mẹ́wàá three hundred and ten ní kí wọ́n kó bòde wọ́n jọ máa ṣiṣẹ́ lájọṣepọ̀ láwọn ìpínlẹ̀ tí ń bẹ nílẹ̀ káàró òjèrè bákan náà gómìnà Ṣèyí Mákindé wọ́n ti ṣàlàyé o wípé èèyàn bíi okòólé nírìó ó dín mẹ́ta four and seventeen àwọn èèyàn tó jẹ́ olùgbé ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ti gbé jombo covid nineteen láàrin ọ̀sẹ̀ kan hmm. ọlọ́run ọba ah, ojú rẹ̀ dà. Ah, ojú rẹ̀ ibi ọba wà dákun bá wa ṣe o kó o dáàbò bò wá kó o lọ́wọ́ ìtàn wí. ṣẹ́rí ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Rivers Nyesom Wike ti sọ pé òun ti gbé àbá ètò ìṣúná ọdún tí ń bọ̀ 2022 lọ́ọ̀rì bá àwọn aṣòfin ìpínlẹ̀ ọ̀hún ó wá kéde pé ọdún 2022 ní ìpínlẹ̀ Rivers ó ní agbami òṣèlú bẹ̀ yóò rú bí ìgbà tí ó rú bùpínlẹ̀ olójú o àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn àwọn ń retí àti dúpẹ́ ìròyìn yẹn ń bẹ lójú ìwé ìkọkàndínlógún page nineteen punch tó jáde lónìí. nínú ìròyìn kan èyí tí mò ń wò wájú mi yìí gbajúgbajà òǹkọ̀wé ni ọmọ orílẹ̀-èdè nàìjíríà alàgbà wọlé ṣóyínká ó ti sọ wípé ó yẹ kí wọ́n tún sí ìwé kan àwọn èèyàn tó mú òkun síkà tí wọ́n gbẹ̀mí Bọ́lá Ìgè áwò ẹja mọ̀ wọ́n inú ìwé ìròyìn ti Nigerian Tribune ìní wọn kọ sí mbẹ́ o. pẹ̀lú báwọn aṣòfin wa ṣe sún owó náà tí a fẹ́ fi ṣètò ìṣúná ọdún tí ń bọ̀ sí tírílíọ̀nù mẹ́tàdínlógún seventeen point one two trillion naira àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tọ́mọ̀ ń pa owó àti ètò ìṣúná wọ́n ti bẹnu àtẹ́lu àwọn aṣòfin Nàìjíríà o ìkó ọ̀rọ̀ ni wọ́n sọ sí wọn láwùjẹ ìta gbangba the punch fún tòró òní ni wọ́n kọ sí. nínú ìròyìn kan látọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní àwọn èèyàn tí ó gba abẹ́rẹ́ covid-19 ó ṣeé ṣe o ó ṣeé ṣe kíkí ni ó ṣẹlẹ̀ àwùsùbí láì. Hmm. ó sọ ohun tó ṣeé ṣe. Ah, mo ní àwùsù tí wọn bá sọ pé àwùsù bí láì báyìí ọlọmọdé àríbi àwáyé bàbá táwọn bá sọ pé i reject it in jesus name ó dọ̀ pé tí ọ̀dà ni. ọ̀dà o mm. ok yes níta gbangba punch bákan náà a rí ìròyìn bẹ àwọn aṣòfin ìjọba àpapọ̀ kejì ní house of representatives wọ́n ti ránṣẹ́ sí aṣojú ilẹ̀ Togo àtàwọn orílẹ̀-èdè yòókù tí wọ́n fi ọmọ Nàìjíríà pa nípakúpa pé kí wọ́n wá láti wádìí bó ṣe jẹ́ lẹ́nu wọn ìta gbangba punch náà mo tún ti rí i kà. oríṣiríṣi àwọn ìròyìn níbẹ̀ ní inú ìwé tá a kó wá ní àárọ̀ tòní lára ìtẹ́ẹ̀tún gbọ́ náà ni àwọn ìgbìmọ̀ tó ń tẹ́tí sí awuyewuye tó súyọ nínú ètò ìdìbò tó wáyé sípò gómìnà nípínlẹ̀ Anambra níjọ́ ní lóṣù tó kọjá lọ yìí wọ́n ní a sọ pé wọ́n ti kúrò níbi tí wọ́n wà wọ́n ti lọ sí ìlú Ìlọrin ibẹ̀ wọn ò ti máa jókòó ẹni ó bá lẹ́sùn kó mú wá bá wọn bẹ̀ bàbá Bọ̀dé George àgbà ọ̀jẹ̀ ìkàn kò gbónú ẹgbẹ́ PDP nílẹ̀ yìí ti ní ìwé ìsọnu níwé tí bàbá Bísí Àkàndé kọ torí pé àjàtúkàǹtàgbàrin ló fẹ́ fi dálẹ̀ nílẹ̀ Yorùbá Bọ̀dé George ló sọ wọ́n kọ ni mo fi kà á lákòrí ẹ̀kúnrẹ́rẹ́ ẹ gbọ́ wìrìwìrì inú Vanguard lélẹ́yìn wà wọ́n ní kò síná dídá ń bẹ̀ bọ́yá ìyẹn tí ó bàdénù fún ti kérésìmesì yìí kéne táwọn èèyàn rí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ áríkà nínú ìwé jáde fún yín ní àárọ̀ ti òní àjọ tí ń gbógun ti gbígbé oògùn olóró àti lílo oògùn olóró NDLEA ọwọ́ wọn tẹ àwọn èèyàn tó dín díẹ̀ ní ẹgbẹ̀rún méjìlá tó sì jẹ́ pé èèyàn bíi ẹgbẹ̀rún kan ọgọ́rùn kan àti mọ́kànlá one thousand one hundred eleven wọ́n ní náà ni wọ́n fi ojú wọn dánrin òfin wò ní àárín oṣù tí ó kọjá lọ yìí. Hmm. ẹgbẹ́ APC fẹ̀sùn kan PDP pé òṣèlú búkúbúkú ni wọ́n ń ṣe nínú PDP àti pé wọ́n ń fọ̀rọ̀ òṣèlú wọ́n fi ń kan ètò ààbò èyí sì léwu APC tó PDP ìròyìn yẹn ọ̀pọ̀ o ojú ìwé keje Punch láti ka ẹ̀kúnrẹ́rẹ́. ẹ̀já sẹ́nu ń dédé síbí báyìí nítorí pé omi pọ̀ lámùrẹ́kẹrẹkẹ ẹ̀já lọ torí mi ò lọ́rùn gbèsè ẹ̀já lọ sí ọ̀dọ̀ ọmọdé ó lóun fẹ́ polówó ọjà kó dáa kó polówó ẹjọ́ gbọ́jà lérí ẹjọ́ polówó ẹgbẹ́ gbégbá lé lórí kọ́mọ kiri lọ àbí ọ̀ya <laughs> o. gbé. ajá balẹ̀ ajá balẹ̀ gbogbo ènìyàn ó yá lórí òkè ìyanu. òkè tó mú ti ṣe. tó Augustine University lára ìpẹ́ Lagos State. victory atlas nípìn rẹ̀ ọdún yìí tó parí tó bá lè wá o. bẹ́ẹ̀ ni o ó yẹ gbogbo oníkojú pẹ́ ìyanu tó dojú kọ gọ̀ọ́sì yunifásitì lára ẹ̀pẹ́ lagos state victory atlas lakuri ìpàdé òpin ọdún tó máa bẹ̀rẹ̀ ní sunday december twenty six títí wọ friday december thirty one ọdún yìí àkọ́kọ́ ìpàdé ọmọ wáyé láago mẹ́wàá rọ̀ ìkejì ní sọ́ọ̀rù tí a máa bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ lójoojúmọ́ fọjọ́ mẹ́fẹ́ fagbákò. àwọn bẹ gbẹ̀rẹ̀ ọdún tuntun twenty twenty two kásẹ̀ rẹ̀ lẹ̀. bẹ̀rẹ̀ lọ́jọ́ sẹ́ndẹ̀ january two títí wọ sátidé january eight ọdún tuntun. olùgbàlejò agbaniránṣẹ́ ọlọ́run aláyé bishop and prophetess lucas. àwọn lókòlókò ikọ̀ àti irújú ọlọ́run ló máa wà ń bẹ́ẹ̀. fẹ́ẹ́ máa wọ olórin ẹ̀mí bí adégbòdù tún ìsáré mélòdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ pè zero seven zero eight zero eight six zero seven eight four. jésù lọ́lúwa. làwọn òbí tó mọ iye ọmọ ń wá pẹ̀lú àwọn ọmọ wọn sílé orin fresh fm challenge ìbàdàn láti wá kí baba kérésì ó múnú wọn dùn ń dá wọn lára yá ó fún wọn lẹ́bùn tó jọjú pẹ̀lú one thousand five hundred naira péré táwọn òbí ń san fún ọmọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni wọ́n ṣeré ìdárayá pẹ̀lú àwọn nǹkan ìṣeré gbogbo tá a ti pèsè sílẹ̀ bíi báńsì kaṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo òbí ló sọ pé baba kérésì fresh fm ṣe yàtọ̀ jù ó kọjá bẹ́ẹ̀ ẹ wá gbọ́ o ó ń tán lọ ọjọ́ péréte ló baba kérésì fresh fm ó padà sí róòmù ìyókù tún dọdún tó ń bọ̀ nìyẹn gbogbo olóríire òbí ẹ̀yin dà ẹ máa bá àwọn ọmọ yín bọ̀ kínú àwọn ọmọ yín ó dùn yín gbanyọgbanyọgbanyọgba gbogbo iléèwé àtijọ́ ọlọ́run ó ń tán lọ. dojúmọ́ làwọn gbajúgbajà òṣèré onítíátà wá bẹ́ẹ̀ làwọn olórin hip hop táwọn ọmọ yín fẹ́ràn ògbẹ́yìn dr yinka ayéfẹ́lẹ́ mú ẹ̀ fúnra ẹ̀ ó ń bá àwọn ọmọ ya fọ́tò bá wọn ṣeré bá wọn dọ̀wẹ́kẹ̀ ẹ múnú àwọn ọmọ yín dùn káwọn náà wá wo baba kérésì fresh fm kó tó padà sí róòmù ọjọ́ péréte ló kù ó ń tán lọ. ìwádìí of God It is now the fold of the Christ Apostolic Church to lead us on a holy pilgrimage to the Kingdom of Jordan as led by Pastor Samuel Olusegun Ladele, President CSC Nigeria and Overseas, Pastor Emmanuel Olatoro Dejobi, General Superintendent and Prophet and Evangelist Ezekiah Oladeji, General Evangelist, coming up on 17th to 21st May 2022. You will witness places mentioned in the Bible where miracles took place, like the point where chariot of fire took Elijah up and River Jordan Jordan where Jesus Christ was baptized. For further inquiries, please visit all CSC churches and your fit fly office near you while you are enjoined to pay into Christ Apostolic Church bank account, Zenith Bank, account name CAC Nigeria Special Project 1010458647. Call 0901 111 1190. Be part and be renewed. ilé ìtura kan ti kalẹ̀ sílùú ìbàdàn ẹ̀rí bó ṣe mọ́ ló lọ àfi bíi párádísè tó bá fẹ́ gbafẹ́ hàn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àjò bíi lélẹ̀ yìí o kò láfiwé ààbò tó péye náà fi táwọn yàn ó ṣẹ́rí top brass motel bàbá ni. <laughs> top brass motel àràgbá yamuyamu ilé ìtura tó dúró rente láìka tó rẹwà dájú saka ẹni ayé yẹ lọ́rùn ó yẹ top brass motel gbogbo nǹkan ìdẹ̀rùn ló pé síbẹ̀ ètò ààbò dúró gírí kò sí ìdákúrekú iná ààyè ìgbọ́kọ̀sí pẹ̀lú ibùdó ìpàdé àtayẹyẹ alábọ́dé wà àwọn òṣìṣẹ́ ibẹ̀ ń màpọ́nlé àlejò lọ́gán tí ẹ bá ti wọ yàrá wọn lẹ́ẹ̀ máa lo ìkànsíra ẹni lórí ayélujára lọ́fẹ̀ẹ́ àdúgbò ajé ìgbé mk ko abiolawe ló wà ẹ̀lú ẹ̀ló zero nine zero seven five one eight zero four three one top brass motel ààfin ìtura fún àwọn èèyàn pàtàkì láwùjọ. ká lọ gbádùn wa. jésù akirisoro oníṣẹ́yanu ló ń pẹ́ gbogbo onípojúpo ènìyàn síbi ìsọjí òkùnjá olóṣooṣù tí yóò máa wáyé ní ọjọ́ kọkànlélógún títí di ọjọ́ kẹtàlélógún twenty one to twenty three lóṣooṣù nínú ìjọ breakthrough prayer and evangelical church tó wà ní ojú odò pàlúpọ̀ along asegun group of schools asọ́lọ̀ area ìbàdàn níbẹ̀ ni ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀ prophet blessing oyèkánmi jp àjọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tó ń ti àwọn olórin ẹ̀mí ẹ wá sọ́dọ̀ mi ni jésù wí ìsọjí ó máa bẹ̀rẹ̀ ní dédé agogo márùn ìrọ̀lẹ́ ìwọ náà máa bọ̀ wá sínú sọ́jọ́ òkun tí a tó sùn yìí. Jábẹ́sì ọ̀dàkẹ́ ni Ọlọ́run ti tún ìtàn ayé rẹ̀ kọ tí ọ̀rọ̀ rẹ̀ sì dayọ̀. Kí ni o tó ń gbomijé lójú rẹ̀? Jésù ṣetán láti yanjú rẹ̀ nínú sọ́jọ́ òkun tí a tó sùn yìí. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pe 080 tàbí 080 74 já àwa sì yọ. Ẹ̀kú torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń wù láti di ẹ̀dá tuntun pẹ̀lú ìgbé ayé tuntun nínú ọdún tuntun gẹ́gẹ́ bá a ṣe polongo ẹ̀ láti jàǹfààní àti wọlé séyìíkéyìí orílẹ̀-èdè tó wù ọ́ bíi Canada UK USA tàbí èyíkéyìí orílẹ̀-èdè ní Europe lọ́dún 2022 ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ tí láǹfààní àti forúkọ sílẹ̀ fún ìdí kan àbí èkejì nínú ìfà òpin ọdún online dynamics la ṣe wá fi ọjọ́ kún ọjọ́ for you not to be left out of the end of the year visa process promo December 24 ni gbogbo rẹ̀ wá wá sópin báyìí that is why you are enjoying to make use of the extension before December 24th and register at online dynamics floor four Cocoa House Dùgbẹ̀ Ìbàdàn tàbí lọ́fíìsì ìrànlọ́mọ tó wà ní twenty five Oyedoko street Àgọ́wandé Òṣogbo ẹ má gbàgbé pé tẹ́ ẹ bá ti ń fowó kọ́lẹ̀ lẹ́ẹ̀ma jẹ̀fà ìrẹsì àtàdìyẹ ọdún delay no further take a step now and stand up to be counted online dynamics lóní gbogbo wa ṣọdún ayọ̀ chop rice chop chicken. I wanna wish you a merry Christmas on ọlọ́run ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè ó tún ń bọ̀ nìbàdàn pẹ̀lú agbára ìyanu. ìlú ìbàdàn ti fẹ́ gbàlejò agbára ìyanu ọlọ́run ẹ̀mí mímọ́lá kọ̀tún lọ́d tuntun fún iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu tí ò ní jẹ́ òtòfòròfò lọ́dún twenty twenty two láti pàṣẹ ní ta fún láṣẹ iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu fún ìrántí wa tá a wà yìí ìyẹn àpọ́sítọ̀ ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè ẹ ti ń gbọ́ nípa ọjọ́ pẹ́ kùkù kẹ̀kẹ́ agbára ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu lórí òkè ibùdó jésù priamante for the nations ló fẹ́ sọ̀kalẹ̀ lákọ̀tún sí ìbàdàn láti ṣàwòtán onírúurú ìṣòro tó wù kó máa báyé rẹ wọ̀ yá àjà pẹ̀lú ìsọjí ìyanu di thursday twenty january twenty twenty two ní gbàgede inú ọgbà ilé ìwé umc mọ̀lẹ́tì primary school mọ̀lẹ́tì ìbàdàn ló ti bá wáyé o látàgọ́ márùn ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan apọ́sítọ̀ ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè adédìgbípọ̀ lọ́lárùtúrọ̀ sí wà nìbàdàn ìwọ náà wàá pàdé jésù kristi kó oríṣẹ́ ìyanu ojú korojú zero nine zero four five four five fifty two eighty six gbogbo ènìyàn ẹ jẹ́ kájọ pàdé ńbẹ̀ o bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tó kọjá lẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank O lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pẹ̀lú wọn wọn tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀. omi tuntun mẹ́gà twenty one. omi tuntun mega praise tó máa ń wáyé lọ́dọọdún tọdún nìyí tó ti kọ ìrì ọ̀run ó sọ̀kalẹ̀ gbogbo wa lágbo wọn pẹ́ sókè sí adẹ́dà tó mú wa wọnú ọdún tuntun lọ. àkòrí mega praise tọdún ní olúwa tóbi ká máa yìn lọ́pọ̀lọpọ̀ omi tuntun twenty twenty one mega praise and end of the year thanksgiving tọdún ní àrò ọ̀tọ̀ lọ́bàdé ṣe mọ̀ wípé lọ́dọọdún ni gómìnà wa nípínlẹ̀ ọ̀yọ́ ní ìyá ọjọ́ kan sọ́tọ̀ láti yin olúwa alábàjọ típínlẹ̀ ọ̀yọ́ fi ń lọ létòlétò láìsí dààmú àríọwọ́ agbára ọl lọ́rùn on the twenty two december ni ó wáyé ní dédé aago mẹ́ta ọ̀sán ní government house arcade agodi ìbàdàn. níbi táwọn olórin ẹ̀mí bí yínká ayéfẹ́lẹ́ moa àti adéyínká aláṣeyọrí tí wọ́n ti gbóhùn ọpẹ́ sókè táwùjọ yìí ló wà. gómìnà wa nípínlẹ̀ ọ̀yọ́ onínàẹ̀rọ olúwaṣeyì mákindé àti gbogbo ọmọ ìgbìmọ̀ aláṣẹ tó fi mọ́ gbogbo àwa tọpẹ́tọ́ sí lájọ pàdé ń bẹ̀. omi tuntun mega praise twenty twenty one another way to success in twenty twenty two. Do you like to be treated like kings and queens? Then you should visit Supreme Continental Hotel and experience the best of hospitality service here in Elora or your state. Supreme Continental Hotel offers classic, deluxe, diplomatic, ambassadorial suites, executive suites, and presidential suites while you relish superb cuisine from our world-class chef. A standard swimming pool, fitness center, lounge, open bar, and VIP bar create an ambience of perfect relaxation, complemented by 24-hour power supply and security guarantee. Supreme Continental Hotels and Resorts is located at Supreme Continental Way, Akibio Layout, Gateway Community, or your Ibadan Expressway, Ilora, or your state. For booking reservations and inquiry, call 0803 207 3348 or email us reservations at gmail.com. Visit our website www.supremecontinentalhotel.com. Supreme Continental Hotels and Suites. Exceptional luxury free treatment. tó bá ń gbọ́ fún wọn jẹ ní tẹ̀lé ń tẹ̀lé back to back lọ́sẹ̀lẹ̀ níléeṣẹ́ top sources ògbóǹtarìgì adẹ́rìn-ín-pọ̀ṣónú ni ọ̀làníyé àfọ̀njá sanyẹ̀rì ó balẹ̀ pẹ̀pẹ̀ sólù iléeṣẹ́ top sources tó ń bẹ ní wòrò dùnbàdàn fàkànṣe magic wednesday ìyún wednesday ọ̀sẹ̀ yìí àyò fóònù fún tọmọdé tàgbà tecno ló mú yìí wá fún wa sáà ti gborí wọlé ra yíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tecno ni ó máa tajà fún wa fún wa ni ó máa bá wa lókè. iléeṣẹ́ top success gan ni bàbá abẹ tó tó ṣe bẹ́ẹ̀ nínú àwọn iléeṣẹ́ tó ń tojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtòhun èlé ló tó ń lona nílẹ̀ yìí. pẹ̀lú àjọṣepọ̀ tecno ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jìnnà dẹnu má gbàgbé wednesday ọ̀sẹ̀ yìí ni magic wednesday ọjọ́ kejìlélógún oṣù kejìlá lólú iléeṣẹ́ top success tó ń bẹ̀lẹ́gbẹ̀ mr biggs ìwòrò roundabout ìbàdàn ọjọ́ yìí gangan lọ́jọ́ ìfẹ̀bùnṣeré torí tecno fẹ̀bùnṣe bẹ̀bẹ̀ lóríṣiríṣi níbẹ̀ bá ṣe ń wọlé ra èyíkéyìí fóònù tecno lọ́wọ́ ọ̀la níyí àfọ̀jásẹ́yẹ̀rì tí ó tajà fún wọn gangan ni magic wednesday nílé iṣẹ́ twelve success. hallelujah night is here again. an annual praise concert of Christ Apostolic Church Power of His Voice Ministry International. Ileano ministering in songs are Bidemi Olaoba, Bisi Alawiye Aluko, Babatunmise, Voice Ọlọ́run. hallelujah night tún wọlé dé wẹ́rẹ́. àṣálẹ̀ orin ọlọ́dọọdún ti ìjọ Christ Apostolic Church Power of His Voice Ministry International. Ileano àwọn tí ó máa fi orin yìí fọwọ́ olúwa sọ̀kalẹ̀ ní Babatunmise, Bidemi Olaoba, bísí aláwìyé àlùkò bọ́ìsì ọlọ́run. Join us on Thursday twenty third of December twenty twenty one at the church auditorium Liberty Academy Road Odoana Elewe Orita Challenge Ibadan by eight pm prompt. Also ministering is Pastor J.O. O and others. Lọ́jọ́bọ̀ Thursday twenty three oṣù December láago mẹ́jọ àṣálẹ́ nínú ìjọ wa lágbègbè Liberty lójú ọ̀nà Academy Odoana Elewe Orita Challenge Ibadan láago mẹ́jọ àṣálẹ́. Host Prophet Samuel Adébáyọ̀ Aluko. Jesus is Lord. Pastor J.O. Olúwatóńwojú máa ṣiṣẹ́ ìránṣẹ́ àti àwọn ìránṣẹ́ Ọlọ́run míì olùgbàlejò Prophet Samuel Adébáyọ̀ Àlùkò Jésù lòlúwa. Ẹ bá mi ké alẹ́ àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù rẹ nù. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí mama atm pos àwọn ń bára mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn ọdún twenty twenty one ti ń parí lọ. ó yẹ kó gba ẹni tó ń tìbùkún rẹ tó wà nínú ọdún yìí kí gbogbo ẹ̀ tó kásẹ̀ lẹ̀. ìlú ìbàdàn ó gbàlejò. níbi ìsọjí ìta gbangba olúwọlé ló kọ sí ìránṣẹ́ rẹ̀. prọfẹ̀tọ̀ ọlábọ̀dé ọdún ayọ̀ bàbá lọ. pé kí gbogbo ẹ̀yin ara gbẹ̀ni màgbó ọjà aba challenge dagi títí tó fi dálẹ̀ sí lọ́yẹ́. ìpàdé àdúrà ọjọ́ mẹ́ta ìrànlọ́wọ́. ó lè gba gbogbo ẹ̀ padà. kìkì kò fara nínú ìsọjí ìta gbangba yìí. lọ́jọ́ wẹ́nẹ̀sẹ̀ tọ̀sẹ̀ yìí December twenty second to twenty fourth twenty twenty one. láago mẹ́rin ìrọ̀lẹ́ gẹ́gẹ́ ní ìsọjí ó ti máa nígbàgán màpọ̀ ni o. ogunlọ́gùn àwọn ìránṣẹ́ ọlọ́run bọ̀ àwọn olórin ẹ̀mí ò ní gbẹ̀yìn ẹ̀yin náà darapọ̀ mọ́wọ́ ẹjẹ́ gbàdúrà kọ́dún tó lọ ó lè rí tiẹ̀ ṣe. wòlíì ni, prophet doctor alábọ̀dé ọdúnayọ̀ bàbá love àti wòlíì obìnrin fúnra tá a wà yìí pastor mrs fúnkẹ́ ọdúnayọ̀ jp ni yóò gba gbogbo èèyàn lálejò zero eight zero five five eight three five one five nine ìsọjí ìta gbangba nígbàgán màpọ̀ ń bàdàn níbẹ̀ láti fún ọ ní kọ́kọ́rọ́ àlùyọ fún twenty twenty two lórúkọ jésù na láìláì ò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property lóní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra lẹ̀. ó oh, yes. ààyè lè yí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one oṣù ọjọ́ kàrúndínlógún oṣù kìnnàdún twenty twenty two january fifteen twenty twenty two bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta simawa ìbàdàn àbújá àti port harcourt tẹ́ ẹ sì san fifty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yóò bíi àpò rẹsì òróró èlò sẹ́bẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àti yọjú sí ayé ìparí ọdún revolution plus property kó pọ̀ kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àrùn yóò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù ajá balẹ̀. ajá balẹ̀. àdúpẹ́ ọpẹ́ o. ẹ <laughs> eh, létà létà ẹ hmm. eh, létà létà yìí mọ̀ rí ọ. ok lórí lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ hmm. àtọ̀rọ̀ àtọ̀rọ̀ yẹn àti yẹn náà àdẹ̀túnfì yẹn á padà sọ. all right. ibi tí àwọn sẹ́nẹ́tọ̀ ti yarí hùn. fún ààrẹ. bọ́ ọ bá ní kọ́ sínú ọ̀rá hmm. torí gbogbo ìwé ìròyìn ló sì gbé ibi àwọn sẹ́nẹ́tọ̀ tí à ń buwọ́ lu ìwé pé rárá rárá àmọ́ punch ni àwọn gómìnà nàìjíríà lọ tò sẹ́yìn ààrẹ pé lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ ń bá bá buhari dù yóò kọ́kọ́ bá wọn fà á. ìtí wọ́n ń pè ní politics lọ bẹ̀rẹ̀ wọn. ṣé ní politics ni. òṣèlú lọ bẹ̀rẹ̀ tó ń gbọ́ yẹn. ó dájú amẹ́nu àwọn èèyàn bá. ọ̀dà yes lójú ìwé karùn-ún jẹ́ kí mi ò mú lójú ìwé karùn ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní mm. wọ́n ní ọ̀rọ̀ ti fẹ́ di yánpọnyánrin lórí àbá ètò òfin tí ó ní í ṣe pẹ̀lú ìlànà ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà àwọn sẹ́nitọ̀ mẹ́rìndínlọ́gọ́rin seventy six ni wọ́n ti kéde pé àwọn ti ṣe tán láti gbégi dínà ìgbésẹ̀ ààrẹ Muhammadu Buhari bọ́ bá padà sọ pé òun ò ní buwọ́ lu kinní òun pé bẹ́ẹ̀ ni ó sì rí a. Ah, àwọn ò ní fàyè gba wọn fi tó nǹkan kan o right. fún ìgbà àkọ́kọ́ látìgbà tí wọ́n ti búra fún ilé ìgbìmọ̀ asòfin àgbà nàìjíríà eléyìí tí ń lo sáà lo dáúlà lọ́wọ́ yìí èyí ò ṣe rántí ṣe ìgbàgbé ṣe ìgbàgbé ṣe rántí pé oṣù kẹfà 2019 òun náà ni wọ́n búra fún àwọn asòfin àgbà sẹ́nẹ̀tì nàìjíríà ṣe rí fún ìgbà àkọ́kọ́ ìgbà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbọ̀n rí gbọ̀n mú tán yányán mọ́ ààrẹ Muhammadu Buhari lọ́wọ́ lélẹ́yìí o ó wàá kéré tán àwọn sẹ́nẹ́tọ̀ mẹ́rìndín ní ọgọ́rin seventy six gẹ́gẹ́ bá a ṣe sọ wọn ni wọ́n ti fi eh, ọ̀rọ̀ ni wọ́n ti fi ọ̀rọ̀ hàn sí ìta gbangba nípa táwa ń kà nínú ìròyìn tó jáde yìí pé àwọn ti ṣe tán láti bá ààrẹ Buhari mú nǹkan lẹ̀ hmm. bí ààrẹ Buhari bá sọ pé dídá àwọn ò ní buwọ́lu àbá ètò tó ní í ṣe pẹ̀lú bá a ṣe máa dìbò nílẹ̀ yìí tí ó fi rọrùn tí ò sì ní mú wàhálà lọ́wọ́ electoral bill eléyìí tí wọ́n ń sọ̀rọ̀ lé lọ́wọ́lọ́wọ́ tí àwọn aṣòfin ti ṣàtúnṣe sí tí wọ́n sì ti gbé e síwájú ààrẹ Buhari fún ìbuwọ́lù kó dòfin àmọ́ tí ààrẹ wò ó tó ní ẹ dá a padà síbi ó ti ń bọ̀ òun ò ní buwọ́lù wọ́n ní pẹ̀lú bí ìbẹ̀rù bojo lórí àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn lórí ọ̀rọ̀ yìí bó ṣe wá gbilẹ̀ báyìí ṣe rí Senate ní ibi tí àwọn pàgọ́ sí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bára wọn sọ̀rọ̀ kùn síra wọn létí pé ẹ jẹ́ ká máa fọwọ́ sí ìwé ká jẹ́ ká yé mọ̀ nílànà òfin tó gbé wa kalẹ̀ sí ìjókòó yìí ẹ jẹ́ ká jẹ́ kán mọ̀ pé ajúra wa lọ ti jàkadì kọ́ ẹnìkan ò lè wá máa fọwọ́ lalẹ̀ fún ẹ̀ka ìjọba yòókù tó sì jẹ́ pé gbogbo wa la parapọ̀ tá à ń jẹ́ ìjọba àwọn sẹ́nitọ̀ yìí ni wọ́n fìpinnu wọn hàn lẹ́yìn tí senate president ààrẹ ilé ìgbìmọ̀ asòfin bẹ̀ Ahmed Lawan lẹ́yìn tí ó ti ka lẹ́tà kan látọ̀dọ̀ ààrẹ Buhari sétí àwọn asòfin àgbà ọ̀hún nípa tó ní ṣe pẹ̀lú electoral bill tí à ń sọ yìí ààrẹ Buhari nínú lẹ́tà tí àwọn kọ tá à ń sọ yìí náà ni o ọjọ́ kẹtàlá oṣù kejìlá ọjọ́ kẹtàlá oṣù kejìlá December tá a wáyé ni ọkọ lẹ́tà ọ̀hún tí wọ́n sì fi àdírẹ́sì ààrẹ ilé ìgbìmọ̀ asòfin sí i lápá òkè wọ́n ní sẹ́nẹ́tọ̀ Lawan òun náà ló gba lẹ́tà ọ̀hún tí wọ́n sì tún kọ lẹ́tà ìkan náà gẹ́lẹ́ sí ẹni tí í ṣe abẹnugan ilé ìgbìmọ̀ asòfin Speaker House of Representatives Fẹ́mi Gbàjàbíàmílà pé ń tẹ́ ẹ fi ṣọwọ́ pé kí ààrẹ ó buwọ́lù pàápàá bó ṣe ní í ṣe pẹ̀lú ìlànà àti máa dìbò abẹ́nú primaries àtèyí tó jẹ́ gbangba làṣáta àtèyí tó jẹ́ ti kọ̀rọ̀kọ̀ ń dú indirect àti direct ń ẹjẹ́ àgbètì náà lásìkò yìí ààrẹ máwọn àwíjàre kan sílẹ̀ eléyìí tí ò ní jẹ́ kí kinní òun ó di búbu ọ́lù ààrẹ ní ẹ wo ètò òṣèlú tá à ń ṣe lọ́wọ́ yìí àti bí gbogbo nǹkan ṣe le kankankankankan lẹ́ka ètò ààbò kò ní fààyè gba ìbuwọ́lù o ẹ mọ̀ bínú o bó bá rí bákan náà n ti mẹ́nu lẹ́tà tí Buhari fi ṣọwọ́ sáwọn aṣòfin nu àmọ́ lọ́gán tí ààrẹ lẹ́gbìmọ̀ aṣòfin ka lẹ́tà ọ̀hún tán wọ́n ní ha kí ni ààrẹ ṣèyí sí hmm. àwọn ò ní gbà o àwọn ò ní gbà bí ìgbà wọn kàn fẹ́ fọwọ́ lọ̀ọ̀yàn gí mú àrífín ilé ìṣègá ó ń lárí eléyìí sí o àdígbà ah. o àjọ hmm. fa ni ìròyìn àjọ fa o kùn wájú mi mo yà rọra ìwọ gbé yòókù. Hmm, n ó gbé èmi ò ká jẹ́ kú. ọ̀dà lórí ti àbá òfin ti ìlànà ètò ìdìbò léyìí tí ẹnu ń kùn lórílẹ̀‐èdè nàìjíríà àwọn sẹ́nitọ̀ sẹ́nitọ̀ wọ́n ti ń gbáradì báyìí wọ́n fẹ́ fi agbára tí wọ́n ní wọ́n fẹ́ fi hàn ààrẹ wa wọ́n ti ń sọ pé kóńkàkó kọ́ wa buwọ́lu ìwé kan signatures ni wọ́n ń gbàjọ báyìí o àwọn sẹ́nitọ̀ sẹ́nitọ̀ tí ọ̀rọ̀ tí ààrẹ wa tó sọ jáde tí ò tẹ́ wọn lọ́rùn torí pé wọ́n ti ń dà fún tòló pé yóò buwọ́lu ṣùgbọ́n tí ààrẹ wa tọ́fà kékọ́rí pẹ̀lú àwọn ìdí kọ̀ọ̀kan tí ó sọ fún wọn gẹ́gẹ́ bíi tí ò ní jẹ́ kóun lè buwọ́lu wọ́n ní wọ́n ti ń pera wọn jọ tí wọ́n ń pè ṣuuruṣu báyìí nísìnyí wípé ẹ̀jẹ̀ àfihàn wípé gẹ́gẹ́ bá a ṣe jẹ́ aṣòfin o àwa ń sojú aráàlú ni àwọn ìwádìí kan ló fi hàn báyìí pé lọ́gán ti ààrẹ lẹ́gbọ̀n aṣòfin àgbà Ahmed Lawan tọ́ka ìwé tí ààrẹ wa Muhammadu Buhari tó kọ ránṣẹ́ sí wọn ṣe ló pe ìpàdé aláṣẹlẹ̀kùnmọ́rìṣe ní tí wọ́n wá wínú pàdé òun kọ̀sẹ́ni ọmọ ẹnìkan ló wá ṣàlàyé pé sẹ́nẹ́tọ̀ Lawan ó gbìyànjú láti pẹ̀tù sí àwọn asòfin ní inú pé wò ẹ̀já ṣe sùúrù òkú ò ní òye kọ́sà òye kámọ́ wakọ̀ yé e náà ń bẹ́ à ẹ̀já ṣe sùúrù torí pé ẹ̀kọ́ gbóná ọ̀n sùúrù wípé gbogbo àwa ò tí a ní àfẹ́ nǹkan tí ààrẹ wíyè ẹ má jẹ́ ká lo agbára kankan fún ààrẹ wa Muhammadu Buhari ṣẹ̀wárì gẹ́gẹ́ bí ẹnìkan tó ń dìde sọ̀rọ̀ nínú ìpàdé tí wọ́n sílẹ̀kùn mọ́rí sí òun arákùnrin kan sẹ́nitọ̀ àjíbọ́lá bashiru ó lé àwọn nǹkan mẹ́rin kan sílẹ̀ tó ní gbàbímọ́gbàbẹ̀ ni èyí tó bá wù wá mẹ́ la lè mú nínú mẹ́rin four options ní iwájú National Assembly ó ní pé ààrẹ wa Muhammadu Buhari èyí tó fagídí kọrí báyìí tó lòun ní buwọ́lu àtúnṣe sí ìlànà ètò ìdìbò yìí ẹ wò ó àwọn ìlànà mẹ́rẹ̀ẹ̀rin ẹ jẹ́ mọ̀ sọ fún yín èyí tó bá wù wá ni ẹ jẹ́ ká mú Sẹ́nitọ̀ Bashiru Ajibola ó sọ ọ́ lórí ẹ̀rọ móhùnmáwòrán kan nílùú Àbújá ó ní ìlànà àkọ́kọ́ òun náà ni pé ká kúkú ju gbogbo ẹ̀ lẹ̀ ká dàálẹ̀ ká gbójú kúrò níbẹ̀ ká mọ̀ bá nǹkan tí ọba wà wájú wa míì ká mọ̀ bá lọ́ngbà tí ààrẹ tó ti sọ pé òun ò ní buwọ́lù ẹlẹ́ẹ̀kejì ló sọ wípé ìlànà míì tá a tún lè lò ni pé bí ọ̀pọ̀lọpọ̀ àwa tí a wà nínú lẹ́gbọ̀n asòfin tá a bá lè kóra wa jọ tá a bá jẹ́ ìdá méjì nù mẹ́ta two third majority. How? kí ni ń dé tá a wá lè buwọ́lù ká sọ fún ààrẹ wípé agbára ń bẹ èyí tí òfin gbà wá láàyè eléyùn àwògedengbe ẹlẹ́ẹ̀kẹta ẹni pé kí ló dé tí àkúkú dìlítì ẹ̀ àbí ká lè hmm. ráyè ṣe nǹkan míì torí nǹkan pọ̀ wájú wa hmm. tá a fẹ́ ṣe nínú ilé ìgbìmọ̀ asòfin àmọ́ ọ̀rọ̀ tí ààrẹ wa ń sọ gẹ́gẹ́ bí àwáwí àti àwíjàre wípé ìdí tóun fi ní fẹ́ ká lo ìlànà gbangba làṣáta yìí òun náà ni pé owó táwọn fi gbọ́ bùkátà rẹ̀ ọ̀pọ̀ irọ́ gbu ni owó ń bẹ táwọn fi gbọ́ bùkátà rẹ̀ ṣẹ̀wárí gbajúgbajà àjàfẹ́tọ̀ ọmọ ènìyàn èyàn Fálànà ó ti sọ̀rọ̀ bóde ó ní gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ àgbà ọ̀jẹ̀ onímọ̀ nípa òfin lórílẹ̀‐èdè Nàìjíríà Senior Advocate of Nigeria ẹ̀ máa wo nǹkan o ẹ̀rújú ayé báyìí bí ààrẹ wa Muhammadu Buhari ojú òpó ibi tó ń gbà wọlé lóníkẹ́ni kankan ọmọ gbàgbé yìí o ààrẹ wa gangan ti jàǹfààní direct primary dáadáa kelode àmọ́ ẹ wo ẹ mọ̀wulẹ̀ bá jiyàn kò sí ẹni tí ọ̀gbọ́ngbọ́n ká fi ẹran sí ẹ̀kọ̀rọ̀ ẹ̀kẹ́ kó di àwátì ó sọ fún àwọn tó jẹ́ asòfin wa pé ẹ lo ìdà tí ń bẹ lọ́wọ́ yín kẹ́ ẹ vẹ́tò rẹ̀ fún ààrẹ wa Muhammadu Buhari ni torí pé òfin gbà yín láàyè bẹ́ẹ̀ bá wá ṣe bẹ́ẹ̀ àjẹ́ pé ìṣàkóso tí ń bẹ níta yìí wọ́n ń gbáradì sílẹ̀ ni fún àparùtù tí wọ́n fẹ́ ṣe inú ètò ìdìbò tọdún 2023 tí ń kànlẹ̀kùn. tọ́ ẹ jẹ́ à lọ sí àpátápàrà agbára ààfin ìjọba tí ń bẹ ní Àbújá níbi tí gómìnà ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ti lọ rèé báàrẹ Buhari ṣèpàdé kan ojú ìwé kẹtàlá Vanguard ni mo ti rí ìròyìn yìí o ẹ̀yin alára wa gómìnà ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai lọ gba Àbújá lọ láti lọ rèé bá ààrẹ Muhammadu Buhari ṣe ìpàdé alágbára kan ó parí ìpàdé tán kó ṣe kọ́sọ́bóde làwọn oníròyìn gbáya pé kí lẹ sọ níbi ẹ ti tilẹ̀kùn mọ́rí ṣèpàdé wọ́n ní Nasir Rufai bí ìṣe rẹ̀ ń ṣe lọ sọ̀rọ̀ bí akọni ó ní ara ọ̀rọ̀ tí mo lọ rèé bá ààrẹ Buhari ṣèpàdé lé lórí òun náà ni gbàgbós ojoojúmọ́ ní orílẹ̀-èdè yìí ìgbésùmọ̀mí àtàwọn karambà ní adàlúrú tá à ń pè ní báńdíìtì yìí ó ti pọ̀ ju ara ọ̀gbá mọ́ mo wá lọ rèé bá ààrẹ Buhari ṣèpàdé kánmọ́nkíá láti tètè wá ń tá a ṣe sọ̀rọ̀ yìí kó tó di pé yóò yíwọ́ tán po lára tí mo sì bá ààrẹ sọ ní tààrà ni pé ẹ wo ẹ mọ̀jà máa pọ́n jẹ̀bẹ̀ o èyí tá à ń sọ pé àwọn kan ni agbésùmọ̀mí tó ti dàtún bí repentant eh, terrorist kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o bí ìgbèyàn tún fẹ́ han ìlú léèmọ̀ èèmọ̀ èèmọ̀ tí ń bẹ lára wọn tẹ́lẹ̀ oníkàmọ́ ní àwọn agbésùmọ̀mí kan ti Dàtúnbí wọ́n ti yí padà ká sì dà wọ́n pọ̀ mọ́ ọmọ tọ́ èèmọ̀ látúntọ́wọ́ bọ̀ ń tẹ̀mí bá ààrẹ sọ nìyẹn Nasir El-Rufai ni mo jẹ́ kí ààrẹ mọ̀ pé àwọn tí à ń pè ní bandits àti terrorists yìí wọ́n ti pààyàn nípakúpa tọ́pọ̀ wọ́n ti fẹ̀mí ọ̀pọ̀ aráàlú ṣòfò tó pọ̀ wọ́n ti balẹ̀jẹ́ bọ̀nà jẹ́ kọjá àfẹnuròyìn ńbà ilẹ̀ bá wa mọ́ káwa tún kó wọn pé àwọn eléyìí o nígbà tá a ti tẹ̀ wọ́n nú wọ́n ti á yí padà dàtún bí kọjọ́ kò síbi tí wọ́n ti ń ṣerú ẹ̀ tí lù ńlá làáfíà ntí Nasir el tó sọ fún oníròyìn pé òun sọ fún ààrẹ Muhammadu Buhari nìyẹn o ó ní yes ojoojúmọ́ là ń gba ìròyìn tó ní ṣe pẹ̀lú ètò ààbò security report àti ìtanilólobó látọ̀dọ̀ àwọn èèyàn wa tá a dà síta gbogbo wa a sì mọ̀ ń tọ́pọ̀ nípa àwọn géńdé agbébọn àdàlúrú tí ń jẹ́ bandit yìí aláṣìírí wọn tó pọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ àmọ́ bí wọ́n wà tí wọ́n fara sí a sì mọ iṣẹ́ burúkú tí àṣetánì ran wọn tí wọ́n ń fojoojúmọ́ ayé ṣe ṣé bá a bá ti wá gbọ́ àwọn ìtanilólobó ètò ààbò security report báwọn ṣé kákáwọ́ pọ̀nyìn àbí kákáwọ́ gbéra ká mọ̀ wò bí ẹ̀dì ẹ̀ tó bo odò ni rárá o kò lè lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a fi irin kanrin òun náà ní jẹ́rin jẹ́gẹ́dẹ́ lórí àwọn èèyàn tí ń dà lúrú pààyàn nípakúpa yìí Nasir El-Rufai ó sọ̀rọ̀ lábẹ́ àkórí ìròyìn àìsí ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn òṣìṣẹ́ aláàbò Nàìjíríà gan apá ti kún wọn o El-Rufai nain tọ́ka ìwé ìròyìn Vanguard lọ́kọ́. apá àti ètò ààbò òun náà ni ìròyìn èyí tí ń bẹ ní iwájú tèmi náà báyìí gẹ́gẹ́ bí àwọn gómìnà gómìnà láti ilẹ̀ káàró òjíire ṣe pàṣẹ fún àwọn tó jẹ́ ikọ̀ àmọ̀tẹ́kùn láwọn ìpínlẹ̀ wọn pé kí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ lákòókò ọdún èyí tí ó ń kànlẹ̀kùn yìí àtìlẹ́yìn ọdún náà àwọn gómìnà gómìnà ní gúúsù ìwọ̀ oòrùn èyí ò nílẹ̀ káàrọ̀ àjíire bí wọ́n ti buwọ́lù wípé kí àwọn tó ikọ̀ àmọ̀tẹ́kùn tàmọ̀ sí Western Nigeria Security Network kí wọ́n jọ máa pàráàrò káàkiri gbogbo ilẹ̀ káàrọ̀ òjìrè ní tìbútòrè láàrin ìṣẹ́jú sí ìṣẹ́jú wọ́n máa ṣiṣẹ́ pàdé ara wọn ni ọ̀ pàápàá lẹ́nu àwọn bodè tó so wá pọ̀ ní àkókò ọdún èyí tí ó ń kànlẹ̀kùn yìí alága fún àwọn gómìnà gómìnà ní gúúsù ìwọ̀ oòrùn ọ̀gbẹ́ni Rotimi Akeredolu ló sọ̀rọ̀ náà jáde ní àná òde yìí o wípé àwọn ti gbé ìgbésẹ̀ yìí láti rí dájú wípé ètò ààbò èyí tó fẹsẹ̀ rinlẹ̀ ó wà fún àwọn èèyàn àti dúkìá ní ọ̀dọ̀ wa ní àhín <clears throat> nígbà tó ń tẹ̀síwájú. Si látẹnu ẹni tí ó ń gbẹnu sọ̀rọ̀ fún Alhaji Jimoh Dojúmọ̀ ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò ó ṣe àpèjúwe ìgbésẹ̀ èyí tí àwọn gómìnà yìí tí wọ́n gbé gẹ́gẹ́ bí ìgbésẹ̀ akin tó jẹ́ pé kò sí ntọ́da tó ó ní gẹ́gẹ́ bí wọ́n ṣe pàṣẹ fún àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn wọ́n sọ pé gbogbo àwọn abúlé abúlé àwọn ìlú àti ìlú ńlá pẹ̀lú àwọn ìlú kéréje pàápàá àwọn ojú ọ̀nà tó so àwọn ìpínlẹ̀ wọ̀nyí pọ̀ kí wọ́n máa yíká ibẹ̀ ní àárín ìṣẹ́jú sí ìṣẹ́jú ni kí wọ́n sì máa jọ pàdé lóòrèkóòrè ó ṣe àlàyé síwájú sí pé àwọn gómìnà ní gúúsù ìwọ̀ oòrùn tí wọ́n buwọ́ lu ìpàráàrò àwọn ojú ọ̀nà wọ̀nyí wọ́n ní láti lè dẹ́kun ìwà ìjínigbé àti ànlọ́rẹ̀ kànìmọ́lé tàbí kí wọ́n máa gbẹ̀mí àwọn èèyàn ní ìfọnáfọnṣù pẹ̀lú àwọn olè tí ọlọ́rọ̀ yìí máa ká àwọn èèyàn mọ́lé wípé àwọn fẹ́ kí àlàáfíà kó wà fún àwọn èèyàn tó wà ní gúúsù ìwọ̀ oòrùn ni gẹ́gẹ́ bí Akérèdọ́lù bó ṣe ń tẹ̀ síwájú ó ní àwọn làwọn ń pàṣẹ fún àwọn kọ̀mándà kọ̀mándà àwọn tí ń pàṣẹ fún àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn wọ́n ń gbàṣẹ lọ́dọ̀ tàwọn náà ni wọ́n ní gbogbo àwọn ìgbésẹ̀ táwọn sì ń gbé yìí àwọn ti bẹnu fún wọn wípé iṣẹ́ rèé ọmọ aláṣẹ jẹ òwúrẹ́ ọmọ aláṣẹ là ẹni ọ̀ràn ní níṣẹ́ là á bẹ̀rù a gbọ́dọ̀ bẹ̀rù ẹni tá a jẹ iṣẹ́ náà fún ẹ bọ́ síta ẹ pàjíhànjí kẹsì rí dájú wípé àlàáfíà jọba ní gúúsù ìwọ̀ oòrùn àti pé àwọn kànáńkòrí tọ́ba ní kí àwọn aráàlú ọmọ fi ẹ̀dọ̀ lérí òróǹro ẹ jẹ́ kó ń tàn kọ́ da yín mọ́ o àṣẹ làwa pa fún yín torí eléyìí ẹ bọ́ síta tẹ́ ẹ lọ rèé ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ nígbà tí wọ́n mọ̀ bẹ́nu fún e, pípàráàrò àwọn ẹnu bodè wọ̀nyí ní ìlú ọ̀wẹ́nà níbi ìlú kan lè tó so ìpínlẹ̀ ọ̀ṣun àti ìpínlẹ̀ ondo tó so wọ́n papọ̀ wọ́n ní ẹni tí ṣe olórí ikọ̀ àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ ondo olóyè adétúnjì adélẹ̀yẹ ló ṣe àlàyé o pé àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn tí wọ́n pàṣẹ fún táwọn ọjọ́ máa ṣe iṣẹ́ yìí àwọn jẹ́ ọ̀ọ́dúnrún ó lé mẹ́wàá three hundred and ten personnel láàrin àwọn ibodè sí ibodè ní gúúsù ìwọ̀ oòrùn làwọn sì ti máa ṣe iṣẹ́ àwọn. tọ́ ká tó tún lọ sí ojú ọjà torí orí igbá kún a lọ orí igbá kún. ẹ jẹ́ kí n fún yín ní monday yìí bá a bá wa padà dé àbọ̀bọ̀ hmm? a wà á jọ wo ìròyìn níbi tí bàbá Bọ̀dé George ti sọ̀rọ̀ pé ìwé tí bàbá Bísí Àkàndé kọ ìwé ìsọnù ni hmm. ìròyìn yẹn ń bọ̀ létí gbọ̀yìn ẹ watch out o àmọ́ for now ẹni tí í ṣe obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè yìí títún ṣe aya ààrẹ Muhammadu Buhari Mama Aishat Buhari ti pàṣẹ fún gbogbo àwọn òṣìṣẹ́ tí ń bẹ lọ́fíìsì rẹ̀ pé kí wọ́n ká àṣà wọn kú ò ká mọ́ pàdé mọ́ for ah. now kí ni ṣe bí ròyìn ni ṣe bí ròyìn ni màmá tiẹ̀ pàṣẹ ni pé gbogbo yín ẹ máa lọ lífù tipátipá àní ẹ máa lọ. wọ́n níbo láàdì wọ́n kọ́kọ́ rò pé ìsinmi ọdún ni. irọ́ o wọ́n ní ngbò ní ká padà mọ́ wọ́n ní àní ẹ̀ mọ́ ẹ lọ lé yín lójó tó bá yá a mọ̀ a mọ̀ pè yín <laughs> hmm. méjèèjì lálẹ̀ mọ́ra wọn hmm. bá a bá padà dé láti ojú ọjà. ajá balẹ̀. Ìbàdàn City Authority Crusade ti yá last minute miracle fún gbogbo ẹni tá a bá jọ wà níbẹ̀ o Ọlọ́run ò lè sàmójú tó máa ṣe yá lójú tí ì ṣe rẹ̀ o. wọ́n lè sàmójú Authority bàbá wọlé orí òkè ògùn bọ́ọ̀lù Ìbàdàn. <laughs> Ìbàdàn City Authority kù sẹ́ ẹ̀rí ìṣẹ́jú tó gbẹ̀yìn lọ́dún yìí lọ́jọ́ Sunday nineteenth December ní Friday twenty four Liberty Stadium Òkè Àdó Ìbàdàn ní Ọlọ́run ti fẹ́ ti pàṣẹ wòlíì àgbáyé yìí pé fún gbogbo aládùúwà last minute miracle wá gba ìyanu pẹ̀lú ìtúsílẹ̀ kú ọ̀lọ́wọ́ ogun bọ́dún ti ń parí lọ nínú ayé wòlíì Sam ojú authority bàbá orí òkè ogo kí wọn náà bá wọn sọ̀rọ̀ ẹ̀rí iṣẹ́ agbára tí Jésù ń ṣe nípasẹ̀ wòlíì ẹ̀. aago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ Sunday nineteen ní Friday twenty fourth December ní Liberty Stadium òkè àdó Ìbàdàn làwọn èèyàn yóò ti máa gbáré wọn ọ̀pọ̀ ìràwọ̀ olórí ẹ̀mí ló máa wà ń bẹ̀. látọ̀rí òkè ogo àṣejì rẹ̀ ní Ọlọ́run ti darí wòlíì Sam ojú authority sí Liberty Stadium lókè àjọ̀dún ìrètí àná òní dàpínlẹ̀ máa bọ̀. Owó Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbàlá hotel reception wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. àti massa chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọ̀gbun ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà eyé mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́kọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn lè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. Seems to me you lived your life like a candle. God gives you a vision or a dream, it will never die, even when you are not living in the flesh anymore. To this end, Precious Love Foundation, in love and memory of Sandra Ilesami, presents Moments of Love Special, an annual event organized by Precious Love Foundation to reach out to orphanages. Date is 21st to 23rd December 2021 at Tabitha Home, His Heritage Home, and Oni and Sons Hospital. Time is 10 a.m. Let's show love the season of love. For more information, call Itunu Ilesami on 0815 8888 167 0815 8888 167. Precious Love Foundation. It's the moment of love special. Me to to mega praise twenty twenty one omi tuntun mega praise tó máa ń wáyé lọ́dọọdún tọdún nìyí tó ti kọ ìrì ọ̀run sọ̀kalẹ̀ gbogbo wa lágbo wọn pẹ́ sókè sí adẹ́dà tó mú wa wọnú ọdún tuntun lọ. àkòrí mega praise tọdún ní olúwa tóbi ká máa yìn lọ́pọ̀lọpọ̀ omi tuntun twenty twenty one mega praise and end of the year thanksgiving tọdún ní àrò ọ̀tọ̀lọ́bádé ṣe mà wípé lọ́dọọdún ni gómìnà wa nípínlẹ̀ ọ̀yọ́ ní ọjọ́ kan sọ́tọ̀ láti yin olúwa alábàjọ típínlẹ̀ ọ̀yọ́ fi ń lọ létòlétò láìsí dààmú àríọwọ́ agbára ọlọ́run. on the twenty two december december ni ó wáyé ní dédé aago mẹ́ta ọ̀sán ní government house arcade agodi ìbàdàn. níbi táwọn olórin ẹ̀mí bí yínká ayéfẹ́lẹ́ moa àti adéyínká aláṣeyọrí tí wọ́n ti gbóhùn ọpẹ́ sókè táwùjọ yìí ló wà. gómìnà wa nípínlẹ̀ ọ̀yọ́ onínàẹ̀rọ olúwaṣeyì mákindé àti gbogbo ọmọ ìgbìmọ̀ aláṣẹ tó fi mọ́ gbogbo àwa tọpẹ́tọ́ sí lájọ pàdé ń bẹ̀. omi tuntun mega praise twenty twenty one another way to success in twenty twenty two. new view event center ló tún gbé tuntun dé gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò foríṣiríṣi ìnáwó ní Newview event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe Newview event center ọ̀yẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀ Newview event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́nìgbàgbé ló wà ń bẹ̀ gold vip chavarichi ẹ̀rọ amóhundógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀sùká tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room Newview event center wà ní plus five and six àkìlágbà estate along us state college road agbofieti off jericho extension ibadan milview event center is very affordable call for enquiry or send a whatsapp message on 0807 66 66 557 0807 66 66 557 New View Event Center make it a moment to remember. Bíu èèyàn ìlú Ìbàdàn ṣe rí Péré wọlé dé fún wa nílùú. wàá ti máa gbọ́ ó ti jáde báyìí ó ń mi gbogbo àgbáyé tètè. latest release Dr. Yinka Ayefẹ́lẹ́ mọ̀ ẹ́ dọ̀tẹ̀ yìí galaga jù àlùjọ inú ẹ̀ apata pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́ nàrà yọ Ayefẹ́lẹ́ ó tún yà láwùdà. Òun òdì ní ènìyàn jáde nínú àbò, àwa máa ń bí àṣírí ẹlẹ́dùnmáà. Ẹ àkàkà tó ní manifestation ọ̀lẹ́túgbà. Ó yá kọ́ni kọ́ni kọ́ni kọ́ni ó yá mi do do do do do fi sàn díẹ̀ orí bàbá. manifestation àkókò olùkọ́ orin ọ̀rọ̀ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ ìdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ. latest record ayé fẹ́lẹ́ wọ́n ti sanwó ẹ̀ sílẹ̀ kó tó jáde àti wàá gbé jáde báyìí tọ́ ìtọ̀ ẹ̀yọ́ bẹ̀ from the studio of aloe production international latest release ayé fẹ́lẹ́ tàpákọ́lé ẹ̀ ní manifestation. iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀ grab your copy now. mo fẹ́ ṣàkóso àmì kẹ́sà máa ṣàmì àmì kẹ́sà máa ṣàmì àmì ṣe tó bá dùn láti ṣe tó bá dùn láti gbé bá ìjàmbá òbí yá lẹ́yìn ọmọ òní kọ́. bí a tilẹ̀ ń ní àwọn ìpìlẹ̀ tí a sì ń fa àwọn gbòǹgbò tu èmi yóò wo ilẹ̀ rẹ sàn bí àwọn òkè kékèké tilẹ̀ ń wárìrì tí àwọn òkè ńlá sì ń tàkìtì èmi yóò wo ilẹ̀ rẹ sàn ìpàdé oṣù december ti ọdún twenty twenty one wọlédé àkórí ìpàdé ni èmi yóò wo ilẹ̀ rẹ sàn èyí tí a ti ọwọ́ ẹ̀mí mímọ́ gbé kalẹ̀ nípasẹ̀ ilé iṣẹ́ ìránṣẹ́ Potter's House Christian Mission Ìbàdàn Nàìjíríà bẹ̀rẹ̀ láti aago méjìlá ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún alẹ́ ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí títí di sátidé ọjọ́ kìíní oṣù kìíní ọdún twenty twenty two ìpàdé oṣù december jẹ́ ìpàdé aláàwẹ̀ ọlọ́gbọ̀nrọ̀gọ̀dọ̀ àti àdúrà ní wákàtí mẹ́ta mẹ́ta bí àwọn koríko tútù tilẹ̀ ń gbẹ tí àwọn òd òdòdó sì ń rẹ̀ dànù èmi yóò wo ilẹ̀ rẹ sàn ibi ìpàdé betfage abúlé aláta ẹ̀yìn òpópónà ìbàdàn sí ìjẹ̀bú òde agbègbè crane adébáyọ̀ ìbàdàn ọlọ́run ti pèsè arákùnrin ṣẹ́gun àríyọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ẹni àmì ìróró ọlọ́run sílẹ̀ fún wa ẹ lè máa wo ìpàdé yìí bí ó ti ń lọ lórí ẹ̀rọ facebook ṣẹ́gun àríyọ̀ tàbí youtube potters house christian mission ẹ sì lè máa gbọ́ forward slash crossfirelife fún ìbéèrè àti àlàyé ẹ pè zero eight one double seven triple four triple five ìpàdé oṣù december èmi yóò wo ilẹ̀ rẹ ṣe tẹlifíṣàn yìí tóun rẹ̀ ò já ó tún wá ń wò bàìbàì. kí ló dènà táwọn èrò tí ń lo nánú yàrá ìwà dẹnu kọlẹ̀. ọ̀gá tipátipá ni mo fi rọrùn sùn látara ariwo tí jẹnẹrétọ̀ rẹ̀ ń pa wàhálà wà fẹ́ni tí ò mọ ibi tí wọ́n ti ń ta ojúlówó ohun èlò tí ń lo náà lẹ́ńtíríkì o. solar telecoms àti electronic store jagaban láàrin àwọn tó ń ta ojúlówó fóònù àti electronics pẹ̀lú owó tí ò kájàra lọ lákòókò yìí bákan náà ni solar ta máa fún yín ní ìdá ogún lórí àwọn ẹ̀rọ bíi flat screen tvs deep freezers generator air conditioners gas cooker àti àwọn ohun èlò yòókù tẹ́ bá rà lọ́wọ́ wọn. kí ló ń dúró dè kàn sí èyíkéyìí yàrá ìfihàn solat tó wà ní ọbáfẹ́mi awólọ́wọ̀ way jayalẹ ní dùgbẹ̀ balloon building àbáyọ̀mí bus stop iwo road solat mega store ní mọ́kọ́lá àti challenge ìlú ìbàdàn lọ sí èyíkéyìí tó bá súnmọ́ lónìí kó o rọjú lọ́wọ́ fóònù àti electronics tó gbámúṣé. pè solat electronics lónìí sórí oh seven oh one six eight four one six three oh tàbí oh nine oh seven four three four nine seven eight five àjọsọ àti ìlànà ń tẹ̀lé ń bẹ o. o gbọ́dọ̀ jẹ́ gbádùn ayé tó dára. ó yẹ sẹ́ ṣàwọ́ bá rẹ̀ ti pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ o ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ o tó gẹ́ ìjọba wọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin jésù lọ́ba náà wàá ké pé nínú ìpàdé òpin ọdún rékọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC e orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí oúnjọba irin ọlọ́run ìjọ àpọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà mímọ́ ń jò àìlórí wọn ló ti wà ní sẹpẹ́ ìjọba òkùnkùn tó ń dàṣẹ́ dá ẹ̀dá rẹ̀ láàmú yóò jáde lọ́gán. bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two. ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun. ìpàdé àdúrà tọ̀sán tòru ni o. aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí. pásítọ̀ ihò e alálàdé alága ìgbìmọ̀ orí òkè èkó yìí. prọfẹtẹsì káyọ̀ olúbọ̀yọ̀ ládèjì cac general evangelist worldwide ń bọ̀. pásítọ̀ ẹ̀sùn ọ̀ládélé president cac worldwide jésù yóò jọba lórí ogun ayé ayé ẹ ìwọ ni kò má fìdí mọ́lé. bí ó tọ́ ni àtẹ̀jẹ́ ṣe o ó fara lókun ìlera àdébára àìsàn ò ráyè wọlé tó bá lórí ó tọ́ ni. bẹ́ẹ̀ni ẹ̀bẹ̀ kan fáàmì ṣe ti gbọ́ o kàkàkọ́ rẹ̀ ọmú rẹ̀ rodò afárá lókun bẹ́ẹ̀ni mi rí ó tọ́ ni èròjà tó kọ́ lágbàtà wà nínú rẹ̀ tó ń ṣara lóore. Real tonic 100 natural. Yemkem International ló ṣe. Organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò Nàìjíríà. Ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ̀. Àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta Real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀. Ẹ pe Yemkem Ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹsí ògùn ní ẹgbà bẹ́ẹ̀. ọlọ́run ọmọ wa lé wa ṣàánú ayé mi. ó tún ti gún wà bí ìṣe rẹ̀ lọ́dọọdún nínú ìjọ the new goshen lancianet church ọlọ́run ti sẹ̀gándògo ni aṣọ ògo tuntun ni bàbá mi kọ́dé lọ́dún ni láti dáàbò gbogbo ènìyàn tó bá képe nínú ìpàdé sẹ̀gándògo ẹlẹ́ẹ̀kan lọ́dún yìí àwọn tó ti ń wá lọ́dọọdún kò jẹ́ vita fàlà torí májẹ̀mú ògo lolúwa bá prophetess olúfúnkẹ́ ọmọwálé jp dá pẹ̀lú ìpàdé yìí ẹ̀rí ògo sì máa ń kúnlẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ ìwọ náà darapọ̀ mọ́ sẹ̀gándògo tọdún yìí bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ogúnjọ́ sí ọjọ́ wednesday ọjọ́ kejìlélógún oṣù kejìlá ọdún yìí monday twenty eight to wednesday twenty second december twenty twenty one ìṣọ́ òru lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta o. bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́. ìpàdé yìí wà fún gbogbo àwọn tógo ti sí lọ lára wọn. gbogbo àwọn tí ò fẹ́ kógo owó wọ̀ ọ̀kùn. olúwa yóò daṣọ ògo tuntun bọ̀ ọ́. ògo rẹ yóò sì tàn dọ́jọ́ alẹ́. òṣogun tẹ́ ẹ tí ò ní dògo. ministry evangelist yemi david látàbúlé. pastor lẹ́kan ajíwẹ̀. pastor paul ọláyíwọlá. àtolùgbàlejò gángan. prophetess olúfúnkẹ́ ọmọwálé jp. the new lórúkọ Jésù. ajá balẹ̀ ajá balẹ̀. tọ́ ẹ tún bá wa rí o ẹ̀yin tẹ́ ẹ bá tí darapọ̀ mọ́ Facebook live Fresh FM ẹ ṣe bẹ́ẹ̀ o kájọ wọnú ọkọ̀ ìtẹ̀síwájú yìí kó sì gbé wa re èbúté ògo as usual thank you ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó tún dojú ìwé kọkànléní ọgbọ̀n page thirty one Vanguard ìròyìn tó ní í ṣe pẹ̀lú ìwé akọkọ lukọ ìwé kan tí bàbá Bísí Àkàndé àgbà ọ̀jẹ̀ APC kọ tí ó sì ti di awuyewuye àwọn oníròyìn lọ lè bá ẹni tí í ṣe kan nínú ẹgbẹ́ PDP tó fi ìlú Èkó àkété ṣe ibùjókòó bàbá Bọ́dé George láti bi wọ́n pé ìwé lẹ ti rí yìí ó tí wọ́n o kí ni ẹ̀yin rí sọ sí bó tiẹ̀ jẹ́ pé ibi ìwé kọ́ wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ibi nǹkan dé dúró nu ẹgbẹ́ PDP àwọn pọnyẹ́rin ẹ̀gbẹ̀gbẹ́ tí ń ṣẹlẹ̀ yìí bó lẹ́gbẹ́ PDP ṣe fẹ́ dóòlà ara wọn kúrò kí ẹ má bàa jìn sọ́fìn àṣìṣe bàbá Bọ̀dé Johnson ní nínú ilé làwọn wà àwọn wà gbogbo ọ̀nà tí àwọn ò fi rí wípé ayé ọ̀sẹ̀ sí àwọn àti pé ayé ọ̀yọ́ àwọn lágbo òṣèlú lẹ́yìn yẹn oníròyìn súnmọ́wájú wọ́n ní bàbá bàbá ní hàn bàbá ó ní hàn ǹjẹ́ ẹ ti gbọ́ bàbá ní pé kí ni ìwé tí Bísí Àkàndé kọ ni kí ni ẹ rí nínú ìwé ọ̀hún hmm. bàbá Bọ̀dé George ní ẹ̀bẹ̀ lèmi ó bẹ̀ o ṣe rí irú bàbá Adébánjọ ní ìsìn tí wọ́n fi ìwé ọ̀hún tàbùkù èmi ó bẹ̀ bàbá pé bàbá kí wọ́n dákun jèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ bàbá ti di ẹni ọdún mẹ́tàdín ní àádọ́rùn-ún ninety three ìyẹn Adébánjọ bá ṣe ń sọ̀rọ̀ yìí ó nìkan sì kọ́ ní Bísí Àkàndé fìwé rẹ̀ tàbùkù ọ̀pọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ náà ló fi tàbùkù ẹ wá wò ó bí gbogbo e, àbùkù ṣe ń kan àwọn èèyàn láti paṣẹ ìwé Bísí Àkàndé yìí yọ padà lẹ́yìn fún Bísí Àkàndé náà ntẹ́mi kàn ń sọ ni pé ẹ jẹ́ kí a já mi lórí ẹ̀ àmọ́ ká tó já mi lórí ẹ̀ ẹ já wo ó fọ̀rọ̀ sílẹ̀ bí àpẹẹrẹ kó lè bá a lápẹẹrẹ ńgbà yẹn bá tuntun sọ lọ́jọ́ míì Bọ̀dé George ni, ṣe bí bàbá wo ọjọ́ orí àwọn méjèèjì Bísí Àkàndé ẹni ọdún mẹ́tàléní ọgọ́rin eighty three ni bàbá Ayọ̀ Adébánjọ ẹni ọdún mẹ́tàléní àádọ́rùn ninety three ni ọdún mẹ́wàá kémọ̀ ṣe kéke ọdún àìṣe gbé ara wa o bàbá dá àwọn àyè ibì kan tá a ṣírò ọjọ́ orí ṣé ọ wáyẹ kí irúfẹ́ Bísí Àkàndé máa kọrú ìwé bẹ́ẹ̀ láti máa fi kàbùkù àgbàlagbà kódà ó ní ntẹ́mi ọkàn tún kìlọ̀ fún ni pé kí olóyè Àkàndé kọ́rántí pé ìtàn là ń kọ o àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn àtàwọn ìran ìṣẹ̀yí wọ́n fẹ́ máa worú tí wọ́n kọ sínú ìwé òun láti máa fi ṣèwà ni ẹ má balẹ̀ jẹ́ fáwọn ọ̀dọ́ tí wọ́n ó tún kọ nàìjíríà o kódà kódà èèyàn sì ti kọ̀wé sí àmọ̀ pé ká ní gbólóhùn lọ sọ ní ìsìn tó sọ gbólóhùn sí gbòòrò ayé á sọ pé àní pẹ́ gbàgbé àmọ́ ìwé téèyàn kọ títí ayé ni wọ́n mọ̀ ká títí ayé ni a lè sọ pé kọ́ palẹ̀ ìwé mọ́ kúrò nínú gbòòrò ní ìsìn gbòòrò ti kọ́ ó ti kọ́ náà nu kẹ́sì máa wo olóyè Bísí Àkàndé yìí o èèyàn tata ni o bàbá ní ká wo àti máa ṣe bọ̀ rẹ̀ mọ̀rántí nínú ìjọba olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tí ìjà Mọ̀dákẹ́kẹ́ àti Ifẹ̀ tó ń gbóná yanyan èmi wà lára àwọn àgbàlú tí olóyè Ọbásanjọ́ rán láti lọ rèé wá bá a ṣe yanjú wà lásìgbò àárín Ifẹ̀ àti Mọ̀dákẹ́kẹ́ ń bí olóyè Bísí Àkàndé ni mo ké sí pé ẹ̀yin mojú ulẹ̀ èmi èso e ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin gangan lonílùú kí la lè ṣe olóyè bísí àkàndé sì dé pẹ́ láwọn àbá àtojútùú tí yóò mú ìjàngbọ̀n àárín ìfẹ́ àti mọ̀dákẹ́kẹ́ jẹrùkún gbàgbé mo gbé e síwájú aláṣẹ ọbásanjọ́ ńgbà náà wọ́n buwọ́ lù ú pé kálọ̀rì èémú ṣẹ̀ṣẹ̀ lórí ẹ̀ kẹ́ ẹ wá mọ̀ wò ọlọ́run sì gba kinní ọ̀hún ọjẹ́ bíi mọ̀nà wà ẹ wá worú ẹ̀dá ọlọ́pọlọ bíi olóyè bísí àkàndé yìí ní tí à ń kọ ìkọkúkọ ìwé tó kan bí ìgbà ó fẹ́ fi da ilẹ̀ yorùbá rúnu ẹ worú bàbá olúfàlàyé nísìn tí ọ̀rọ̀ fẹ́ mọ̀ kàn mọ̀ kàn mọ̀ kàn lórí ọ̀rọ̀ ìwé yìí ee ee èmi màmá olúfàlàyé dáadáa bọ́bá ẹ tọwọ́ bọ ìwé láti fẹ́ kọ ìwé àdó ọ̀rọ̀ lẹ́ẹ̀mọ̀ gbọ́ tí ọmọ bú gbàmùgbàmùgbàmù tí ọmọ bú gbàmùgbàmùgbàmù tabalẹ̀ tabalẹ̀ taboko òun náà ní tiẹ̀ o bọ́bá ẹ kọ́ ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ ń èmi rí lèmi ka o bóyá rọra ka díẹ̀. àfikún mẹ́nu kó ń bẹ̀ náà ni ọ̀dà ẹ̀já tún fọ́gbà yẹn ga òun náà ni ọ̀rọ̀ tí ń jáde o ní àtẹnu gbajúgbajà òǹkọ̀wé ni ẹni tí í ṣe ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọ̀jọ̀gbọ́n wọlé ṣóyínká ó ní ẹ̀sìn gbada lórí èso ẹ̀jẹ̀ àṣìgbà àyànga ẹ̀fọ́gbà àyànga ọ̀ kẹ́ ẹ̀ fojú àwọn aṣebi tọ́gbẹ̀mí bọ́lá ìgè hàn ọ̀rọ̀ tí ń jáde nu ọ̀ látẹnu gbajúgbajà òǹkọ̀wé ọmọ orílẹ̀-èdè nàìjíríà sí ààrẹ wa Muhammadu Buhari wípé kó tún lọ rèé síwèé kan àwọn èèyàn tó mú òkun ṣèkà tí wọ́n gbẹ̀mí ẹni tí ṣe alákòóso fún ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí olóyè Àjíbọ́lá Ìgè Ìgè ni wọ́n gbẹ̀mí rẹ̀ tìbọntìbọn nínú ilé ẹ̀ ní ìlú Ìbàdàn ní ọjọ́ kẹtàléní ogún oṣù kejìlá ọdún 2001 ní ẹni ọdún mọ́kànlé ní àádọ́rin ó pé ogún ọdún báyìí nínú òwe kan tó kọ sí ọmọ olóògbé èyún arábìnrin Fúnṣọ́ Adégbọ́lá nínú ètò ìrántí ogún ọdún èyí tí wọ́n fi ń sàmì ikú Bọ́lá Ìgè Ṣóyínká ló sọ ọ́ wípé àìṣèwádìí fojú àwọn aṣebi hàn lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti mú ìsọlẹ́nu lọ́wọ́ ò tí kò sì dáa bíi ti wù kọ́ mọ̀ Ṣóyínká ìlàgbọ́ pé yóò gbé ètò ìdánilẹ́kọ̀ọ́ kan kalẹ̀ fún ti ìrántí ikú Bọ́lá Ìgè láti ibi ogún ọdún sẹ́yìn ó ní ibẹ̀ ló ti ń béèrè ìbéèrè wípé kíni ń tó ṣẹlẹ̀ sí ètò ìdájọ́ òdodo lórílẹ̀‐èdè wa nàìjíríà àti pé kíni ikú bọ́lá ìgè àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí wọ́n dẹ̀mí wọn légbodò kí ló ní í ṣe o pẹ̀lú ìjọba àwa ara wa ní orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní wọ́n sọ pé bọ́lá ìgè for justice center nílùú èkó ò ní wọ́n gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀ ní àná tí ṣe ọjọ́ ìṣẹ́gun tuesday ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká kò lè dúró mbẹ̀ gangan kí wọ́n mọ wò sánsan àmọ́ ó ní ntọ́fà sábàbí ní wípé ìdíwọ́ kan ló yọ sí òun ní òjijì o nínú iṣẹ́ ètò ìfisọwọ́ sí wọn Ṣóyínká ló sọ pé ààrẹ wa Muhammadu Buhari ṣe bó ní àwọn ìlérí kan èyí tí ó sọ fún wa kó tó di pé ó di ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ọbọ̀mọ orílẹ̀‐èdè Nàìjíríà ṣàdéhùn pé lára àwọn nǹkan tó ń ó ṣe pé ó ní pé òun ó gbé àwọn ìgbìmọ̀ olùwádìí kalẹ̀ lórí àwọn èèyàn tí wọ́n kú ikú òṣèlú yíká orílẹ̀-èdè nàìjíríà ààrẹ wa muhammadu buhari wọ́n ní wọ́n fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni gẹ́gẹ́ bí ṣóyínká bó ṣe ń sọ̀rọ̀ wípé kí ni tó ṣẹlẹ̀ sí àdéhùn èyí tí ẹ̀ bá gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣe ṣe ẹ̀sìn mọ́ pé gbèsè làdéhùn o ẹ̀ láti san padà ni wọ́n ní àbí kí ni ká tó pè yùn ṣé ìkóni nígan olóṣèlú míì ni ká tó pè ní political bravado hmm. nígbà tí Ṣóyínká tí ó la ọ̀rọ̀ mọ́lẹ̀ ó ní gbà tí akókó agbọ́ wípé gbogbo ẹ̀mí bákan náà lájọ wà níwájú ọlọ́run ọba àparò kan kò yẹ kó ga ju èèkan lọ láyé ń bẹ èyí tó bá ga jù kan lọ ó fẹ́ gorí èbè ní wọn ní Bọ́lá Ìgè ó yẹ kó ẹnìkan pàtàkì tí ó gbọ́dọ̀ kú irú kóòtù fẹ́ẹ̀ èyí tí ọ̀pá ọ̀hún tó yẹ kí wọ́n tètè síwèé kan àwọn aṣebi amòòkùnṣèkà lẹ́ni tí wọ́n gbẹ̀mí ẹni tí í ṣe mínísítà fún ètò ìdájọ́ lórílẹ̀‐èdè nàìjíríà sọ yẹ kó rí bẹ́ẹ̀ ibi tí ọ̀rọ̀ ń tó dé dúró nù ó tún kù ẹ lè fẹ́ kàyókù sí nínú ìwé ìròyìn ti Nigerian Tribune ni mo ti fà á jáde. èyí tí mo fetí yín bà lẹ́ẹ̀kan nípa aya rẹ̀ ẹni tí í ṣe obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí aya rẹ̀ Muhammadu Buhari màmá wa Aishat Buhari ti pàṣẹ fún gbogbo àwọn òṣìṣẹ́ tí ń bá a ṣiṣẹ́ lọ́fíìsì rẹ̀ pé kí kálukú ọmọ relé o tẹ̀jẹ̀ tó tẹ̀jẹ̀ tó kí wá ṣe relé tán yanyan o àmọ́ till further notice ti ah. ọjọ́ tí wọ́n mọ̀ kéde. kèé ṣe èèbó mọ̀ burú o till further notice. mo gbọ́ orí kìí ṣe pé wọ́n sá lọ <laughs> pátápátá ṣùgbọ́n till further notice títí ìgbà tá a bá tún dàrú. <laughs> a wá pè é padà hmm. wọ́n sì lè mọ̀ pé èèyàn padà ọlọ́run kò ṣàánú ni wọ́n nígbà tí aya rẹ̀ ẹni tó tẹ̀lé ọkọ rẹ̀ bàbá wa Buhari re Istanbul orílẹ̀-èdè Turkey ń jò ní bí wọ́n ṣe padà dé láti àpérò tí wọ́n lọ ṣe ní Istanbul ní ẹnìkan tí màá ṣe ṣòfò so níléeṣẹ́ ààrẹ lọ́bọ̀ oníròyìn sọ̀rọ̀ ó ní kí ẹ mọ̀dà akọ òun wọn ò fi sẹ́ràn òun ó ní ẹwà aya rẹ̀ mọ̀ ti sọ pé kí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì òun kí kálukú ọgbàre ilé rẹ̀ lọ ìgbà àkọ́kọ́ sì kọ́ tí ọmọ parọ́ àṣẹ báwọn ó ní kọ́dà lọ́dún tó lọ twenty twenty ó ní bó ṣe dé láti ilẹ̀ òkèèrè kan báyìí náà ó wọ̀lú báyìí ó pàṣẹ ẹ jẹ́ kálukú ọgbàlé rẹ̀ lọ títí àtúnmọ̀ fi pàdé ni ṣẹ̀wárí lórí ìkànnì Instagram tí ó jẹ́ ìkànnì aláwòrán ìtàkùn àgbáyé tó jẹ́ ti mama Aisha Buhari wọ́n ní ẹnìkan fi iṣẹ́ síbẹ̀ tí máa ń sọ̀rọ̀ lórúkọ rẹ̀ ọ̀mọ̀wé Muhammad Kamal dókítà ni ẹni yìí ó sì jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí aya rẹ̀ lórí ọ̀rọ̀ tó jẹ mọ́ ìdàgbàsókè àti ìlera wọ́n ní Kamal òun náà ló kéde pé tọ́ lásìkò yìí ntọ́ bá jẹ ní ṣíṣe iṣẹ́ lọ́fíìsì aya rẹ̀ ẹjẹ́ àjọ pàdé ní ipasẹ̀ ìbáraẹnisọ̀rọ̀ ní ìlànà ayárabíàṣá bẹ́ẹ̀ ni kí a máa ṣe gbogbo ẹ̀ virtually àmọ́ aya rẹ̀ ti pàṣẹ pé kí gbogbo èèyàn kà sẹ́ẹ̀ báyìí o ká tiẹ̀ kí a mọ́ pàdé mọ́ for now ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ ọ̀kadì ẹ̀ mo ṣẹ̀nu ṣàìsí sí mi. ìròyìn ti covid nineteen orin ni iwájú mi o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé ààrẹ wa Muhammadu Buhari ó tún ti lọ́ọ́ rí gba abẹ́rẹ́ lẹ́ẹ̀kẹta fún ti COVID-19 ààrẹ Muhammadu Buhari wọ́n ní wọ́n tún ti fún ní abẹ́rẹ́ gbéralẹ̀ kó dìde míì látàrí ti COVID-19 èyí tí ó ń jà rìnrìn káàkiri bákan náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé òun náà tún ti lọ́ọ́ rí fi èjìká gbà á ní ibi tí wọ́n ti máa fún ọ ní abẹ́rẹ́ ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe kọ ìròyìn kan síbẹ̀ tí wọ́n sọ pé bíi okòó lé ìhó dín mẹ́ta four hundred and seventeen àwọn olùgbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti fi ara gbé jombo COVID-19 láàrin bíi ọjọ́ méje sẹ́yìn yìí kọmíṣánná fún ètò ìlera dókítà Bọ̀dé Ládípọ̀ ló ti kìlọ̀ o wípé bí kinní ìbò ṣe fẹ́ máa fẹjú kẹ̀kẹ́ yìí ó yẹ kí o ní kálukú ká sọ ṣe pàápàá lákòókò tí pọ̀pọ̀ ṣìnṣìn ọdún tí yóò gbòde báyìí kọmíṣánná ló ń sọ̀rọ̀ wípé láàrin àwọn ọjọ́ péréte tó kù ṣe ọdún yìí ó yẹ kí oníkálukú ká kìlọ̀ fún ara wa bá a ṣe rìn àti bá a ṣe ń dàgólá sí àwọn ìlànà tí wọ́n kéde síta fún wa pé kí oníkálukú kọ́mọ lò láti lè bá a yàgò fún àìsàn aṣekúpani covid-19 yìí ó ń tẹ̀síwájú ó sọ pé ẹgbẹ̀rún lọ́nà márùndínlọ́gọ́rin àwọn èèyàn ó náà ni wọ́n ti ṣe àyẹ̀wò wọn fún covid-19 ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó jẹ́ pé ọ̀ọ́dúnrún ó lé ní ẹgbẹ̀rún mẹ́sàn-án nine thousand three hundred àwọn èèyàn ni wọ́n sọ wípé wọ́n ti gbé jombo nínú àìsàn ti covid-19 wọ́n à ń ṣàlàyé o pé kí oníkálukú kò rí dájú wípé gbogbo àwọn ìlànà tí wọ́n là sílẹ̀ yìí ò ní wọ́n ń tẹ̀lé o láti mọ́ bá a lọ rèé gbé jombo ti covid-19 nígbà tó ń wọ́n mọ̀ sọ̀rọ̀ ẹni tí ṣalága lẹ́gbọ̀n asòfin ti ìpínlẹ̀ ọ̀yọ́ adébọ̀ ògúndòyìn ó sọ wípé ìpínlẹ̀ ọ̀yọ́ yìí ó ló jẹ́ nítọ́jú àwọn lójú ò pé kí ló dé tó a jẹ́ pé ọ̀dọ́ wa níyì àwọn èèyàn tí wọ́n tún fa ara gbé jombo kínní lọ́wọ́ pọ̀jù sí láàrin bí ọ̀sẹ̀ kan kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn ẹni tí ẹ̀kẹfà olùbàdàn olóyè lẹ́kan alábí tó sojú fún wọn kàn sára sí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lórí akitiyan wọn láti rí dájú pé covid-19 kò fẹ́jú kẹ̀kẹ́ mọ́ wa lọ ní ìpínlẹ̀ yìí. tó ajá balẹ̀ ìròyìn níkànnì tó ń kilẹ̀ falafala fresh one oh five point nine tọ́kalẹ̀ sílé ìbàdàn aago mẹ́wàá kù ìṣẹ́jú mọ́kàndínlógún ẹ̀yin èèyàn wa ẹ láǹfààní o àti máa fi iṣẹ́ sọwọ́ sí ẹ̀ka abánidọ́rẹ̀ẹ́ ìkànnì ìtàkùn àgbáyé ti Facebook Live Fresh FM bá a bá rí etí ojú wa tọ́ tajú kan tajú kan rí àáká eléyìí tí ó bá ṣàǹfààní fáwọn tí ń gbọ́ wa mm. nínú àpótí rédíò wọn bẹ́ẹ̀ ah, ni ẹnìkan bá fi iṣẹ́ oríṣẹ́ kan bẹ̀. mo rẹ́ nìkan ó kọ rẹ̀ èmi ọmọ bó kọ nù ọmọ ìyá oníyàn ìníyàn kọ ẹ̀ ọ ni mo kí yes well done sir kọ pé ọmọ ìyọ oníyẹlò náà tún kí. Ah, ah, ọmọ ìyọ ara alẹ́ wa jà eh, eh, ọmọ ìyọ eh. pàdé ọmọ ìyọ oníyan sọ ọmọ ìyá alágbàdo mẹ ìwọ náà ó kiri àgbàdo gba kékeré wàá bájọ àárín orí ẹ bọ́ọ̀ bá ń gbọ́ mi nẹ́tíwọ̀kì bọ́ọ̀ bá ń gbọ́ mi o ọ̀rẹ́ wo onígò. wá polówó. gbogbo wa náà la kúkú kiri rí ọmọ yẹn léwé dùn bẹ ọmọ yẹn olóbì ọmọ yẹn olóbì náà fẹ. ajá balẹ̀ ajá balẹ̀. Rubicon Rubicon àjọmọ̀wò ni sinimá aládùn ìgbà alágbàdo omi kan àjọ máa wò ó ní. àgbà òṣèré pọ̀ nínú rẹ̀ o. àjọ máa wò ó ní. Saheed Balogun Yínká Ayéfẹ́lẹ́ Kọ́lá Olóòtú Mr Macaroni Wòlí àgbà Ricardo Agbo Akin Lewis Abọ́ládé Salami Saheed Mr Sport Táíwò Ìdẹ́kùnlé pẹ̀lú Bukki Arúgbá Samuel Gbèsàmí waheed akíntáyọ̀ adébáyọ̀ fálékè pẹ̀lú bẹnu bẹ. àjọ máa wo ni. àjọ máa wo rubicon. rubicon sinimá aládùn. àjọ máa wo rubicon. rubicon sinimá tó ládùn. àjọ wo rubicon ni. àjọ máa wo ni. àjọ máa wo rubicon. rubicon agbẹ̀dẹ méjì láti wọ dr adébáyọ̀ fálékè ks motel total garden àti fresh fm music house challenge ìbàdàn láti ṣàfihàn rẹ̀ lọ́jọ́ kejì kérésì twenty six and twenty seven of december ọdún yìí aago méjìlá mẹ́ta àti mẹ́ mẹ́fà ìrọ̀lẹ́ ni o one thousand five hundred naira pẹ̀lú ìlówó ìwọlé Rubicon agbẹ̀dẹ̀méjì kò ṣe má wò sinimá tá a fi ṣe kérésì nìyẹn ẹ kú ojú lọ́nà. ìyanu tí yóò ṣẹlẹ̀ á mú kí n jó bí ó di. àsìkò rẹ tó fúnre ẹ ṣáà sàmí wùtìwùtì àmọ́ ṣá ọwọ́ rẹ gan-an lọ̀rọ̀ tó o bá fi ráàyè débi ìsọjí ìgbà ọ̀tun tọ́lọ́ ń pa aláṣẹ fún prọfẹ̀tà Awólọ́wọ̀ àti bí òkè ohun olúwa ni bàbá ń tẹ̀lé lọ́dọọdún ẹ̀ẹ̀kan lọ́dún nìsọjí ìgbà ọ̀tun wò ó wà yẹ kó o tún wà lójú kan náà bí lọ́dún tuntun ó wà yẹ kó o tún máa dágbé máa dásọ̀ ó wà yẹ bí kó o tún wà lójú kan bí omi adágún ṣe bó ti ń lọ bí ìsọjí tipẹ́tipẹ́ àmọ́ ìsọjí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìgbà ọ̀tun yìí ibi tó yẹ kó o dé ni ìsọjí ọlọ́jọ́ márùn náà yóò bẹ̀rẹ̀ lógúnjọ́ oṣù kejìlá yóò sì káàdì lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá twenty eight december to twenty four december twenty twenty one aago méjìlá ọ̀sán lójoojúmọ́ ni o má dẹjà fọkànkan fẹsẹ̀ kan débẹ̀ máa lọ tààrà sí born again gospel church headquarter àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ fagbemi filling station lágbègbè sanyo nìbàdàn ìsọjí eléyìí ọ̀yọ́ ìjọba akọ̀yọ̀ jòyè sílẹ̀ gbogbo èèyàn lọ́fàrígbà ọ̀tún ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá gan lọ́pọ̀dún méjìlélógójì méjì tá a dájọ́ born again sílẹ̀ pàdé prophet awolowo àti bíòkè kó o forí gbárí ọdún tuntun pé bàbá fẹ́ bí àdúrà ìtọ́ni àti mọ̀rẹ́ mi mímọ́ zero eight zero three three three zero eight six six three darapọ̀ mọ́ wọn níbẹ̀ kí gbàlẹ́ ó dọ̀tún. Ayọ̀kẹ́lẹ́ lórí lójú ti wà á ti máa gbọ́ ó ti jáde báyìí ó mi gbogbo àgbáyé tètè latest release Dr. Yinka Ayefẹ́lẹ́ mọ̀ ẹ́ dọ̀tẹ̀ yìí galaga jù àlùjọ inú ẹ̀ apáta pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́nà ara yọ Ayefẹ́lẹ́ ó tún yá láwùdà. Òun ò dín ní ènìyàn jáde nínú àbò, àwa máa ń fi hàn àṣírí ẹlẹ́dùnmáà. Ẹ àkàkà tó ní manifestation lẹ́tùgbà. Ó kọ́ni kọ́ni kọ́ni kọ́ni mi domi domi domi san díẹ̀ orí bàbá. manifestation àkókò olùkọ́ orin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ́ yóò bá ba àwọn ilẹ̀kẹ̀ ìdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ. latest record ayéfẹ́lẹ́ wọ́n ti sanwó ẹ̀ sílẹ̀ kó tó jáde àti wàá gbé jáde báyìí tó ìtọ̀ ẹ̀yọ́ bẹ̀ from the studio of aloe production international latest release ayéfẹ́lẹ́ tàpákọ́lé ẹ̀ ní manifestation. iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀ grab your copy now àmì ìbàdàn láti ṣe àmì ìwà ọ̀nà gbogbo àmì ìjàmbá òbí lábẹ́ ọmọ tó ní kọ́ àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fúnmílẹ̀ òjé alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos. èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ mama atm pos. àwọn bára máa mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ yàn kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà Oh, eight oh nine nine five zero zero five five four mama atm gba owó sanwó pẹ̀lú ìrọ̀rùn ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ta ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lè wùrà yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti kẹ́fì ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí ta aládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lù ọ́ ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹgújẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ kò sáyè fún ìwé ẹ̀hónú tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn. kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè ọlọ́run ń pè ó ọkùnrin ni ọ́ obìnrin ni ọ́ lórí àdìyí sọ pé ó gbèlè o bàbá tí ẹ̀mí máa horu yè lára wọn prophet mb àdèyí ààrẹ the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ ọ̀sìn estate lẹ́yìn ògbèrè police station target bus stop ńbàdàn ni ọlọ́run bá sọ̀rọ̀ láti gbé àkànṣe ìpàdé àárọ̀ tọ́sẹ̀ tọ́sẹ̀ kalẹ̀ pẹ̀lú àkòrí olúwa gbọ́ tèmi agogo méje sí mẹ́jọ àbọ̀ ọlọ́run tó gbọ́ ti anna tó gbọ́ ti jábẹ́sì ó ti ń ṣe bẹ̀bẹ̀ ńbẹ̀ bákan náà ìṣòro alalẹ́ friday alẹ́ àwọn aṣẹ́gun ìpàdé méjèèjì yìí àwọn tó lọ ti ń jó jàgé ní yòdò ti àárọ̀ thursday àti ẹlẹ́ friday ọ̀sẹ̀ tá a wà yìí yóò tó lágbára o prophet mb adeyi ààrẹ the true life gospel church international incorporated elijah àsìkò tiwa tó gbà láti ṣe ayé lóore kí ìpè ìkẹyìn tó dún àyè kánsẹ́lì yọ wà lẹ́yìn àwọn àpàdé láwọn yìí o ẹ máa bọ̀ láàárọ̀ kùtù high thursday ọ̀sẹ̀ yìí àti alẹ́ friday ní the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ lẹ́yìn ògbèrè police station target bus telephone zero zero three three four four eight three five four prophet mb adeyi lóní kó gbá ìyanu rẹ mú síkú jésù lolúwa ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ àtibá o a kú oríire ti gbajúgbajà iléeṣẹ́ alára àgbàyídà ni ìyẹn design bricks homes and property tó ti kalẹ̀ ká sílùú ọ̀yọ́ wa. design bricks dé àlùbáríkà ilé kíkọ́ dé fún gbogbo ẹ̀dá tí kò fẹ́ darúgbó sílẹ̀ mìrẹ́ǹtì. ìyẹn lábẹ́ ìfà oríire tó ń gbóná yakilala tá a pè ní ọ̀yọ́ mega gallon pẹ̀lú design bricks. pẹ̀lú ẹ̀dínwó tó wáyàmì fifty percent discount lórí ilẹ̀ plọ́ọ̀tì kan tó bá rà láwọn estate wa bíi aláàfin park tó wà ní new express road òròkì al aláàfin view sabo road ọ̀kánsà àti aláàfin suits ìdí ìgbà olómi ìlọ́ra. bó o bá ṣe ń ralẹ̀ tiẹ̀ ni wàá tún máa tẹ́wọ́ gba sìmẹ́ǹtì àpò márùn-ún tipa ayanrìn kan àádọ́ta búlọ́ọ̀kù tó fi bẹ̀rẹ̀ ilé rẹ ní kíkọ́ àtàwọn gbáǹkọ́gbẹ̀ borí rẹ bíi rẹfrigirétọ̀ tv jẹnẹrétọ̀ microwaves àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yá jí má sùn kó tètè máa lọ sọ́fíìsì design bricks tó wà ní mtn building owó dí ọ̀yọ́. telephone zero nine zero three nine three seven five one one zero. ọ̀yọ́ mega gallon with design bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o. ọlọ́run olúborí òun kú iṣẹ́. gbogbo ènìyàn ẹ tú yáyá máa bọ̀ lórí òkè àfílà àmúlòkọ ìbàdàn kájọ gbàdúrà òpin ọdún kátẹ́wọ́ gbàre tíkẹ́ẹ̀tì gbogbo ènìyàn ó yẹ máa bọ̀ kájọ gbàdúrà òpin ọdún kátó fi ọdún tuntun lé olúwa lọ́wọ́ ní rock of salvation apostolic church orí òkè àfilà àmúlòkọ ìbàdàn apostle israel àti màmá wòlíì prophetess mary olúborí ti dẹ́. ìpàdé àdúrà tọ̀sán tòru máa bẹ̀rẹ̀ láti monday december twenty seven títí wọ friday december thirty one thousand cross over wọnú ọdún tuntun. bàbá ṣe gbàdúrà la máa gba ẹ̀bùn ọdún odidi adìẹ kọ̀ọ̀kan àtọwọ́ta mi ṣe lọ́bẹ̀ àtà. torí pé ọlọ́run ti ṣetán láti múnú ilé ayé wa tẹ̀mí rẹ̀ dùn yùgbàyùgbà. báyìí kẹ́hìn adégbòdù ni ó kọrin fún alalẹ̀ crossover. ẹ pè zero eight zero three four zero three seven two nine seven àbí zero eight zero two three three eight one four one seven. jésù rẹ̀ ti rẹ̀ o. jájọ́ pàdé lórí òkè àfilà. honourable stanley adédèjì odidi ọmọ ẹni tó ń sojú ẹkùn ìdìbò ìbàdàn south west àti ìbàdàn north west nílẹ̀gbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ wa nàìjíríà tó wà nílùú àbújá lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ó ti sọ̀rọ̀ jáde wípé honourable Saheed Fìjàbí ó ń kanra ìtàmájẹ́ káàkiri ìlú ni o pẹ̀lú àwọn ọ̀rọ̀ kòbákùngbé eléyìí tó ń sọ káàkiri lórí rédíò nílẹ̀ Ìbàdàn lópin ọ̀sẹ̀ tó kọjá yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí wọ́n ṣe fún un honourable Stanley odidi ọmọ ó ṣàpèjúwe honourable Fìjàbí bó ṣe ń bu ẹnu àtẹ́lu àwọn iṣẹ́ ìdàgbàsókè tóun ti gbéṣe honourable Stanley odidi ọmọ ó ṣàtúpalẹ̀ àwọn iṣẹ́ ìdàgbàsókè ọ̀hún tó ti wáyé sẹ́yìn tó sì tún wáyé lọ́wọ́lọ́wọ́ láti pàṣẹ rẹ̀ eléyìí tó sì tún tẹ̀síwájú táwọn aráàlú tí wọ́n sì ń fojú rí lọ́kọ̀ọ̀kan ìjèjì ní ilé ìta àti rí pínpín ewúrẹ́ sínsìn fáwọn àgbàlagbà obìnrin pẹ̀lú àwọn ìrónilágbára míì tó ṣe fojú rí tó sì wúni lórí jọjọ fún ìdí èyí honourable Stanley odidi ọmọ òun ké sí honourable Saheed Fìjàbí láti gbéjẹ́ fórí nítorí wípé gbígbà fọlọ́ nìkan ó nìsinmi o. ó ti bára ọ̀tún ó tún ti fagbára kágbára yé yeah. Adam's Desire Adam's Desire ẹ amárale kókókó. Adams Desire kó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí. Fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò. Kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà. Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé e jáde. Ilé-iṣẹ́ Limited hundred nature's field ló ń pin tó ń tà àjọ nafdac ti jàn ló ń tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹlẹ́gbẹ̀ sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. gbajúgbajà olókoòwò ni ọmọ bíbí ilẹ̀ Ìbàràpá ọ̀mọ̀wé olúṣọlá àyàndélé ó ti ṣàpèjúwe ìpapòdà asígangan tìlú ìgangan ọba abdulaziz adéwuyì adéoyè aríbíyàn kejì gbadéwọ̀lú kínní gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ńlá tó bani lẹ́jà fò nítorí wípé ọba òun ó ti kópa ribiribi fún dàgbàsókè ìlú Ìgàngàn ọ̀mọ̀wé Olúṣọlá Àyándélé ó sọ̀rọ̀ ọ̀hún sétígbọ́ àwọn oníròyìn lánàá ọjọ́ ìṣẹ́gun Tuesday nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn láti pàṣẹ àmúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ètò ìròyìn fún comrade Ṣọlá Adélékè níbẹ̀ ni ọ̀mọ̀wé Olúṣọlá Àyándélé ló ti ń ṣe lálàyé wípé ilẹ̀ Ìbàràpá lápapọ̀ wọ́n ti pàdánù akọni ńlá o ọlọ́pọlọ pípẹ́ ẹ̀dá ọ̀rọ̀ ọ̀hún ó sì báni lójijì lásìkò tíròyìn ọ̀hún tó dé sí etígbọ̀ aráàlú lópin lórí ìpapòdà kábíyèsí àṣìgàngàn tìlú gàngàn nírúfẹ́ àsìkò tá a wà yìí eléyìí tí gbogbo àlàkalẹ̀ iṣẹ́ rere ọba ọ̀hún tó ti ń so èso rere lásìkò tá a wà yìí nílẹ̀ bàràpá ọmọwé olóṣọlá àyàndélé ó ṣe ládùúrà wípé kọ́lọ́hún ọba nínú àánú rẹ̀ kó dúró ti gbogbo ọmọ aya mọ̀lẹ́bí àti gbogbo ọmọ ilẹ̀ bàràpá lọ́kùnrin àti lóbìnrin. tọ́ pẹ́sẹ́pẹ́sẹ́ ètò kùnú àjẹ́ àbalẹ̀ fún tòórọ́ òní òsínmẹ́ ní ẹ fọkàn balẹ̀ láìpẹ́ láì jìnnà ń darapọ̀ mọ́ ikọ̀ tó fẹ́ gba ìdíje fẹ́ ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tá a mọ̀ sí AFCON bẹ́ẹ̀ ni ó ní òun ó kópa o òun ó sì fara òun kalẹ̀ láti ṣe mm, iṣẹ́ sílẹ̀ bàbá ọwọ́ àlẹ́yìn ìwé ìròyìn ti Nigerian Tribune náà tó ní mm. I'm ready for AFCON yes 2021. I, I, I will be available More available Mm. mo wà vélé tó kọ lórin lẹ́yìn. all right. Uh, Vanguard Sports. E, èwo ló tún rí fàyọ̀ ìtọ́jọ́ mọ́ eré ìdárayá. ẹ̀kú àvọ̀n ẹ̀ ní èmi ti ní bàtà ní tèmi ó fi ṣe òjé fáwọn tá a bá fi ìjàgbága o fún Super Eagles mo fẹ́ ṣa èèyàn ẹsẹ̀ tuntun mo fẹ́ ṣa ẹsẹ̀ tuntun fún new super eagles. ìgò ẹ̀fọ́ òun náà ló tún sọ nù ìwé ìròyìn ti daily sun láàárọ̀ tòní. ó ní èmi ọmọ ní mú wọn ní mú pé ọ̀jẹ̀ wẹ́wẹ́ à rárá o n ò ní fọwọ́ ọmọ kéékèèké mú àwọn hmm. super eagles o inú ìwé ìròyìn náà ni ọkọ sí láàárọ̀ ti òní. Hmm. yes um, ẹ jẹ́ á wo pẹ́sẹ́pẹ́sẹ́ tá a lè rí mú jáde látinú uh, ìwé ìròyìn punch gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ síbẹ̀ wọ́n ní àwọn èèyàn tí ń lọ sídìí ATM lásìkò yìí wọ́n ní wọ́n ń complain hmm. nítorí pé gàtẹ́sẹ̀ gàtẹ́sẹ̀. kọ̀pọ̀ owó ni. kìnìún kan limit limit àtàwọn èèyàn tí lọ ń gba owó ní báńkì wọ́n sọ pé wọ́n ti gbégi dáná iye tí èèyàn máa ń gbà tẹ́lẹ̀ tí ó ṣe falafolo ó ti ní iye ojú ó ti ní withdrawal limit báyìí. ọ̀dà lórí àìsí ètò ààbò tó fẹsẹ̀ rinlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà nothing like repentant bandits El-Rufai ló sọ bẹ́ẹ̀ pé wọ́n ti ronú kúrẹ̀dà àwọn kànáńkórí agbébọn wọ́n ti ní àwọn ojogun omi kò sí ntọ́jọ́ hmm. hmm. hmm. pé ìwà ata kì í fata lẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ gbọ́ ata ló dó bẹ́ẹ̀ lọ ló lọ ìwà ata látọ́ mọ̀ hù. pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́tọ́mọ rí nù bọ́n. bẹ́ẹ̀ ni gómìnà Nasir El-Rufai ti ìpínlẹ̀ Kaduna ló sọ pé kò sí ntọ́jọ́ pé àwọn kan tó jẹ́ kànáńkórí agbébọn wọ́n ti sọ pé àwọn ò jẹ́ kó gun omi o nítorí náà báyìí àwọn ò sì fi oríjì kò sí nǹkan tó jọ o hmm. torí pé wọn ò ní yé ṣe bí wọ́n ṣe ń ṣe káàkiri. <laughs> ìròyìn alámọ̀tẹ́kùn ẹ mo ti kà lẹ́ẹ̀kan ṣe rébìtẹ́ ló mú àbí ọkà bẹ́ẹ̀ni mo mú lẹ́kùnrẹ́rẹ́ dáadáa ni. ọ̀dà lójú ìwé kẹtàlá punch bákan náà àwọn aṣòfin nàìjíríà ti bínú tán mọ́ àwọn aláṣẹ ilẹ̀ togo lọ́wọ́ àtàwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ bẹ́ẹ̀ ti ń ń fi àwọn ọmọ nàìjíríà ṣe yànkanyànkan nígboro ayé wọ́n ní torí èyí àwọn aṣòfin ti ké sí ẹni tí ń ṣojú ilẹ̀ Togo ní orílẹ̀-èdè nàìjíríà pé kó wá ṣàlàyé ẹrẹ̀ tí wọ́n fi yí àwọn ọmọ nàìjíríà kan wọ́n ní wọ́n ń wádìí ẹ̀ o humiliation nìròyìn ń bá dé ojú ìwé kẹtàlá Punch. ẹ ààbò àwọn èèyàn ní nǹkan kan jẹ láti ibi ọjọ́ mélòó kan ọdún sì ń bẹ́ńtà hello ẹ̀jẹ̀ ààbò oúnjẹ ẹ̀ ló ta níbẹ̀ lójú òpó òun ẹ ẹ ẹ rí nǹkan bá mi hmm. ta ní ká tún wò ṣe <laughs> ilé